صم رمضان صم رمضان بتقوى الله صم رمضان بتقوى الله شهر رمضان شهر لخيرات خيرات شهر رمضان شهر لخيرات خيرات للمؤمنين وللمؤمنين والمؤمنات للمؤمنين وللمؤمنات شهر رمضان شهر الخيرات شهر رمضان شهر الخيرات للمؤمنين وللمؤمنات للمؤمنين وللمؤمنات البينات يا قومنا صوموا رمضان يا قومنا صوموا رمضان صم رمضان بتقي والله صم رمضان بتقي والله شهر رمضان شهر لخيراتي شهر رمضان شهر لخيراتي للمؤمنين وللمؤمنات للمؤمنين وللمؤمنات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 وما تبع بإحسان إلى يوم لا ينفع المال والبنون إلا من أتى الله بقلب سليم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان ربي اسرع لي صدري ويسر لي أمري wahlul uqdata min lisani yafqahu qawlihi mo kí wa ní kíkí tó dáa jùlọ èyí tí ọlọ́run bá lékè ọlá a máa fi kíra wa nínú alukur'an al-karim suratu nisa chapter four verse number eighty six suratu nuru chapter number twenty four verse number twenty-seven verse number sixty-one pé asalaamu aleykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatuhu. ẹ mọ̀ ya mi adúpẹ́ fọlọ́wọ́n ba. alhamdulilah. ọ̀la tó kàdàrà pé kí èmi àti yín ká tún wà lórí èpè ọlọ́run kàdàrà pé kí ètò wa kó lè wá sórí afẹ́fẹ́ lánàá látara network problems tí a ní bẹ́ẹ̀ náà nílé ní náà a ti fèsì ẹ̀ kó tó di pé a tún rí solution míì. Mm, alhamdulilayi. Ah, but ah, ohun tọ́lọ̀ ń bá fẹ́ ní mọ́ ṣe. bẹ́ẹ̀ ni. inú suratul ala àbínú suratul buru Quran chapter number eighty five verse number sixteen fàánù lima yorì n tọ́lọ̀ bá gbà lérò pé òun fẹ́ ṣe ni ó ṣe tẹ́nìkan ò sì lè mú sí. kò sẹ́ni tí ó yí rí ẹ̀rù. èyí tó ṣe tó da fún wa yìí náà adúpẹ́ lọ́dọ̀ rẹ. alhamdulilayi. Allah subhanahu wa ta'ala musa àfinu fi sínú misali asana. àmín. ọlọ́run kò sí bẹ́ẹ̀ kó gba abẹ́fẹ́ nípa wa. àmín. gbogbo ẹ̀rọ mọ̀ ìyá mi láti ọ̀nà tó jìn àti tòsí tí ẹ̀ ń gbọ́ wa. naam. mo kí wa pé a kú déédé àsìkò yìí pàápàá jùlọ inú sun alibarika tí a wà yìí tí í ṣe oṣù rọrùn ọlá tí ó ní kí èmi àti ẹnìkọ̀ọ̀kan wa kí a máa wà nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àbí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí ẹ̀mí wa kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún náà láyé àmín tí a bá gbàgbé ní ìjẹta mm. a sọ̀rọ̀ lọ́pọ̀ lórí gbólóhùn ọlọ́run ọba kan tó ní fàmán ṣáídá mi ń kó mo lè ṣàárọ̀ fàlìyẹ̀sùn mu. ọlọ́run bá ní ẹnikẹ́ni tí oṣù yìí bá bá láyé kó gbààwẹ̀ nínú ẹ̀. Mm a dẹ̀ mú àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀. bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí adiwahul bayan fi ìhìdọ́ ilé kùrìhánì bílẹ̀ kùrìhánì. gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń fi kùrìhánì tú alukùrìhánì lè karim a mú ẹ̀rí tó lórí ẹ̀ wá ṣùgbọ́n lè pẹ̀lú yọ̀ǹda ọlọ́run insha Allah ààyè ká lè ṣiṣẹ́ délẹ̀ ní orí Quran chapter two verse number one eighty five yẹn bẹ́ẹ̀ ni bí àwọn ohun tó wà nílẹ̀ yìí ọlọ́run bọ́ba àlékè ọlá ìsìn tẹ̀síwájú láti máa sọ fún wa ó ní wàá máa ń ká ní àmàrídán àlàsáfárì. Fa'idatu min أيام أخرى ومن كان مريضا أو على سفر safari fa'idatu min أخرى ọlọ́run ọba ní pé wọ́n máa man káàná màrídọ́ ẹnikẹ́ni tí ń bá ń bẹ nípò aláàárẹ̀ tí ń ṣàìsàn àìsàn inú àìsàn ara tàbí ogbó hmm. ẹni ó ti dàgbà tágbà dé kùjọ́kùjọ́ tẹ́gbẹ́ àti jẹun rèé tó nǹkan mọ́ àwọn aláàsáfárí tàbí wà lórí ìrìn àjò tí ń sẹ́rìn àjò lọ fàáyàtò mi àyà mi ò kàrọ kọ́ gbà á padà lásìkò mi àwọn olùmọ̀ nínú ẹ̀sìn wa bí àáfàá wa àtọ́bárí wọ́n kọ́wọ́ bọ àyà yìí lójú pàápàá jùlọ wà máa ń káná màrídọ̀ àwọn aláṣàfàrí tí máa ń bẹ lórí ìrìn àjò pàápàá jù ẹni tí bá ń sàárẹ̀ lọ́wọ́ ìyẹn ìlà kọ́kọ́ tí alukurani kọ́kọ́ mention ẹni tí ń sàárẹ̀ lọ́wọ́ yìí ọ̀nà tó pín sí ó ṣe díẹ̀ hmm. inú kéèyàn jẹ́ arúgbó kùjọkùjọ. ó jágbàlagbà. sẹ̀ríà islam ní kó fáwọ̀ ẹ lẹ̀. kó fáwọ̀ ẹ lẹ̀. ṣùgbọ́n ń boléjì rẹ ti lè bẹ̀rẹ̀ tá lè mọ́ fún ọ sọ pé arúgbó ni. Hmm. ẹlòmíì wà tó yẹ pé. tọmọdún fọ́tì ni. tó bá fi pé sixty seventy eighty ara rẹ̀ ó sì yóò mọ̀ fò sí fífò sọ́hùn ni hmm. ẹlòmíì wà tí ó ti wọ eighty something years yóò sì tún wọn dákọ́tà kọjá. Allahu akbar. ẹlòmíì sì wà láti seventy báyìí ó ti kú kalẹ̀ náà. ó ti kú lẹ̀. ó dìpẹ́ndì kéèyàn darúgbó ó dìpẹ́ndì béèyàn ṣe lo ara rẹ̀. bó ṣe lọ ọ̀dọ́ ẹ. nígbà tó wà nípò ọ̀dọ́ bẹ́ẹ̀ ni àgbà ó sì tètè wá ẹ pé inú sọ́ọ̀tù tí ní ninety five verse four súnmọ̀rọ̀ dandan wà sífàlà. sàfìlín. so gbogbo egun ara omi àtẹ̀jẹ̀ ni tó bá padà yá. gbogbo ọwọ́ alẹ́. nínú sọ́tún àkàw Quran chapter forty six forty three verse number fifteen ọlọ́run bá ń tí ẹ bá ti pé forty years mm-hmm. gbogbo èjì wọ́ọ̀mọ̀ wálẹ̀ ni. lọ́mọ ó dínkù ni. àwọn onímọ̀ scientists sọ fún wa lẹ́nu pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní twenty eh, ní nineteen century wọ́n discover yìí pé èjì máa ń dàgbà pín ní 21 one years téèyàn bá ti wọ 21 years ipò àti ń dá àti padà bọ̀ wálẹ̀. àti hmm, ń bọ̀ alẹ́ ní twenty one century táwa wà yìí twenty century yà á 10 lo ten years nínú àbí àti pípa àti lo 15. bẹ́ẹ̀ pípé January yà 2000. thousand ní twenty century bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ ló bẹ̀rẹ̀. twenty century láwa yìí wọ́n á ṣe discover hardly thirty years back ipe èjì ọmọ ẹ̀dẹ́ ènìyàn kèétí dúró títí tí ó fi pé forty years subhanallah forty years yẹn gan wà ní Quran mention ìgbà yẹn tá à ń pè ní h àwọn nǹkan tí mọ́ kó dání pọ̀ díẹ̀ a máa rí àwọn kankan tí wọ́n mọ̀ wọnú tẹ́ pé tí ẹ̀ máa ti ń sọ̀rọ̀ ohun wọn sí ni máa gbọ̀n èjì ti ń change nìyẹn. Mm, arúgbó ń dé. bẹ́ẹ̀ ṣe máa ń ronú níbi ọ̀rọ̀ tọ́wọ́n pé ọ̀rọ̀ àgbà ní sọ lẹ́nu yìí mm. kò wá ní ba ní position ẹgbà mọ́ position ẹbí tọ́rọ̀ ọmọ wa ba ni pé ọ̀rọ̀ ọmọ kéke ni wọ́n máa sọ jáde ẹ máa rò pé bàbá ìwé lẹ́ẹ̀ tó ń sọ yìí. ìwé ni bàbá tó máa ń sọ jáde yìí ah, ah. tẹ́ ẹ bá ti ba débi tó yẹ pé ọ̀rọ̀ ọmọdé ní sọ jáde lẹ́nu tí èjì sì wà lára rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kọ́fà wẹ́lẹ̀. kọ́fà wẹ́lẹ̀. torí tó bá rọ́ọ̀lù tíṣẹ̀rí àníkàmọ́ rọ́ọ̀lù nínú àwẹ̀ kò ní mọ̀ pé ohun tó ń rọ́ọ̀lù yìí tí ò ṣe kí ni ohun tí ọ̀dà ni hmm. dédé ìgbà yẹn kọ́ fáwọ̀ ẹlẹ̀ kó fi lẹ̀ pé òye rẹ̀ ti ṣe kí ni ó ti wálẹ̀ ó ti wà ní asfala sàfilé ó ti gungi tó ti sọ̀kalẹ̀. Hmm wọn kàn ń kórè nídìí igi ni ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú tí a ń pè ní àgbà nínú àgọ́ ara òun ni kí eegun omi ẹ̀jẹ̀ kó ti rẹ̀ wọ́n. kó ti rẹ̀ wọ́n. tó ẹ pé ìwọ́n tó ti ti bíbà yín rìn lọ Ṣàngó kòmà kòmà kòmà ó ti lọ ó ti bọ̀ ọwọ́ àdẹ̀ tó já sí pé láti wọ́n ọ̀sẹ̀ mọ wọ́n tó èsì kẹtẹ ẹsẹ̀ ni. yé dé àsìkò tá à ń sọ yìí eyín ò sí ń bẹ̀ mọ́ bẹ́yìn bá wà ń bẹ̀ mọ́ tán bá ní ké yíyọ jẹran kò ní lè jẹ nǹkan kan tó lágbára oníjẹran torí pé yóò ti rẹ̀. ẹyọ ọmọ mi ọbẹ̀ yóò lásán náà ní ẹ sábà ń kú. àsìkò ogbó nìyẹn dídí ìgbà yẹn kọfà wẹ́lẹ̀. kọfà wẹ́lẹ̀. ẹlẹ́ẹ̀kẹta lára ogbó òun ni pé dídí àsìkò tó já sí pé wọ́n lè gún yẹn tó dáa hmm. ọbẹ̀ ẹ̀gúsí tó dáa pẹ̀lú àtẹran àparò ṣùgbọ́n ń bọ̀ bá ti wò ó báyìí ọkẹ́ máa lójú ni ìfúnni ò ní gbàjú pé kó jẹ ọ̀gẹ̀dẹ̀ lọ. Allahu akbar. bẹ́ẹ̀ bá ní kó jẹrin gan yọ́sẹ̀ tún mọ sọ fún yín pé ẹ bá mi lọ ọ́ọ́yẹ́. alọ́bẹ̀rẹ̀ ní ìkẹ̀dá. ẹ ti rí dídí ìgbà yẹn ogbó ti gùn ẹ́ nìyẹn. àgbádé. òye ò pé mọ́ hmm. kò sí egun mọ́ ó ti rẹ omi. súnmọ́rọ̀ dáná o asfálà sáfìlì. súnmọ́rọ̀ dáná o asfala sáfìlì. kì í ṣe pé wọ́n tí wọ́n sọ pé pé tí àbò pé seventy five years òun lè gun mọ́tò tó bọ́ síbi tó bọ́ síbi ìwọ́kọ́ ọlọ́run ní ọ̀fà wẹ́lẹ̀ o. kì í ṣe ìwọ o ìwọ tó yẹ pé lásẹ̀mìlì tó máa ń lọ ilé fàájì. ẹ wọ́kọ́ o. kì í ṣe ìwọ. arúgbó tá à sọ larúgbó kùjọ́kùjọ́kùjọ́ hmm. ọdẹ ẹlẹ́ẹ̀kẹta nu ẹlẹ́ẹ̀kẹrin tó o bá ti dàgbà débi tó yẹ pé àwọn ọmọ rẹ tàbáwọn ọmọ ọmọ rẹ ni wọ́n wà ń gbé ọsá lóòrùn àkókò yẹn wọ́n ní ọ̀fà wẹ́lẹ̀ wọ́n ní ọ̀fà wẹ́lẹ̀ àsìkò so wọ́n ka èèyàn kún ara àwọn mọ̀rí dàn hmm. káwá padà sára ẹni tó gbé ni. eji rẹ wà ní thirty ó wà ní hmm. forty ó wà ní fifty ọ̀nà náà lè gbà fi àwẹ̀ ẹ̀lẹ̀ ń bẹ. ọ̀nà ń bẹ. ọ̀nà ń bẹ kó tó kan mọ́jàmú tó lè ṣe kí ni irú àwọn ni bí kéèyàn ní ọ́sà wọ́n wá tìtẹ̀ tìtẹ̀ ó kọ̀ lọ ọ́sà sì rèé igbe ọgbọdọ máa pààyàn hmm. bébí bẹ́ẹ̀ fi pààyàn ikú dénú ní irú ẹni bẹ́ẹ̀ yóò fa àwẹ̀ ẹlẹ̀ ṣùgbọ́n ká kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa ọ́sà tó ní sáfọ̀ ọ́fà ni àbọ̀ràn ló mọ̀ mọ̀ fi sí ọ́. Hmm, ìbéèrè ni tó kálukú sì mọ dáhùn rẹ̀ fúnra ara rẹ̀. ẹlòmíì fọ́ ni pọ̀ hmm. ẹlòmíì gan lọ́hìn rẹ̀ lémọ̀. òun ni o. òun nìkan yóò gba Ramadan délẹ̀ òun nìkan Sawal yóò gba Eh, kìnnì kan yóò gbà oṣù yìí yóò gbà oṣù tó tẹ̀lé yóò àlà páyọ̀ náà ọ̀páyọ̀ ọlọ́run ó hẹra rẹ̀ léèmọ̀ ni. ó hẹra ẹ léèmọ̀. ẹ ti rí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó lẹ̀ lè jọ́sìn fún ọlọ́run débi tí ó fi sú ọlọ́run tí ó sì ti fi sú yín. sallallahu alayhi wa sallam. ó ní ìjọsìn tẹ́ ẹ̀ máa ń ṣe kódà báyìí kó kéré tó ẹ sáré pẹ́ ń ṣe léraléra. ẹ ń tẹra mọ́ ẹ ń ṣe gbogbo ògbà. sí alákọ̀ọ́kọ́ nítorí ìtọ́jẹ́ sẹ̀rí àtọ́lọ́run gbé kalẹ̀ kó lè bá a rínú ṣe lásìkò rẹ̀ wọ́n gbààwẹ̀ kọjá sẹ̀rí ọlọ́run mm. wọ́n gbààwẹ̀ kọjá súnì ànẹ́bí ọlọ́run àwẹ̀ tànẹ́bí fún wa pé ká gbà láàrin ọdún gan kò fi kò sí èyí tó lè ṣàkóbá fún wa ní gbogbo ẹ̀. sọlọ́láwọ́ àríwá àwọn èèyàn wa pọ̀ àmọ́ mm. àwògbé alágbára fẹ́ ṣe kọjá ọ̀tá níbi sọ̀rọ̀ sọ́lọ́mù náà nìkan. sallallahu alaihi wasallam. so ní ìjọ ìjásí pé àkóbá ní ọ̀pàdà wa dà èyí tó jẹ́ ọ̀ràn yàn tó jẹ́ sẹ̀ríà tó jòfin ọlọ́wọ́ ọba gan ọ̀kọ́ àni ọ̀wá ni padà ráyè tó fi ṣe. mi ò ní ráyè ṣe. so a kọ́kọ́ sọ́ra eléyìí ni àwọn àlàyé ti tèmi láti sọ fún wa nídìí àwọn háyà yìí so ẹni tó bá jẹ́ aláàárẹ̀ yẹn àti ẹni tó járúgbó yẹn òun tó bá lẹ́tọ̀ọ́ sí láti mọ̀ sí ọlọ́run bọ́ sọ fún wa láìpẹ́ yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run ni àwọn àlá sáfàrì tàbí pé wà lórí ìrìn àjò àwọn ìrìn àjò wo ńlá lè fi àwẹ́ lẹ̀ mẹ́ ní àwọn ìrìn àjò wo là á mọ́ fàwẹ́ lẹ̀ àdìsí tí ń bọ̀ alábẹ̀rẹ̀ yẹn wọ́n ṣàlàyé fún wa tó yìí wáyé ké nísì ọlọ́run wá ní ìwọ tí èé ṣe arúgbó tẹ́ pé àárẹ̀ ní í ṣe ọ́ bóyá àárẹ̀ yẹn àárẹ̀ ẹ̀bà ni bóyá àárẹ̀ kínní kan ni lásìkò rọ̀mọ́dán sápadà fi àwẹ́lẹ̀ àbí méjì ló dín mẹ́ látara ìrìn àjò àbí pé mẹ́ta ló dín mẹ́ látara àárẹ̀ tí ọ̀yá bí ẹnìkan tó pè mí lẹ́nu ó ní usal sí yẹn lè gba abẹ́rẹ́ nínú àwẹ̀ mo ní nínú sẹ̀ríà àwọn kan faramọ́ pé èèyàn lè gba abẹ́rẹ́ ṣùgbọ́n abẹ́rẹ́ yẹn gbọ́dọ̀ jẹ́ èyí tí òṣó jẹnu ẹ̀ mo ní ṣùgbọ́n àwọn kan faramọ́ pé èèyàn gbọ́dọ̀ gbá mo lé mi gan tó ń wò yìí lọ́dọ̀ mi mọ́ gbà tọ́ba mọ̀ pọ́ ba débi tó fi gbà wẹ̀ fàwẹ́ lẹ̀ ń jọ yẹn fàwẹ́ lẹ̀ ń jọ yẹn wọ́n ti sọ pé wà ní kóńtù mọ̀rí dán áwà lásàfàrí fàhídà túnmí ní ayámi òkàrà tọ́jú ara rẹ lẹ́ni tọ́ba di lọ́rẹ̀ tálàfíà bá dé mọ gbà wẹ̀ rẹ̀ nso ẹyọ kan tó dín yẹn fàhídà tún nìyẹn ní ayámi òkàrà kọ́ da padà nígbà tí ọba sáré wọn tòmólé ìdẹ́mi gan fara wọn tó sì kílíà sí tó kílíà jù nìyẹn ṣùgbọ́n pé ẹ̀yà gba abẹ́rẹ́ kan tó ń jẹ ọ̀bá ti sí ń bẹ́ kó ṣe kínní èyí o. èwo ló ń jẹ òsín bẹ́ẹ̀ tán mọ̀. sọ bó ṣe mo ní bẹ́ẹ̀ yìí ń ṣe jẹ́nu. àdìsí kan wá wà lọ́dọ̀ ìyá wa Aisha radiyallahu ta'ala anha ìyọ́nà ọlọ́run kọ́ wọn bá wọn zawji nàbí sallallahu alaihi wasallam ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Amr al-Aslamiyya kọ́lá lé nàbí sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. amúrò yìí alẹ́ àsìlámíyà aráàlú àsìlámíyà ọ sọ ọ bẹ́ẹ̀ lọ́wọ́ ó ní àníṣọ́ sálàmù sọ fún wípé àásùmù bí sáfàrì ẹ̀rí question nìyẹn o àásùmù hmm. answer to list fún àmíyà nìyẹn bẹ́ẹ̀ni interrogative òun là kọ́kọ́. ó fi béèrè béèrè. ẹ ọ wá ní àásùmù bí sáfàrì ṣé mo lè gbàwẹ̀ tóró gangan ní bèrè pé ṣé mo lè gba àwẹ̀ nínú ìrìn àjò nígbà tí wọ́n wà lórí ìrìn àjò ṣé mo lè gba àwẹ̀ qala nabi sallallahu alaihi wasallam àníbi sallallahu wa sọ fún yín pé in shi'ta fasum tó bá fẹ́ gba àwẹ̀ wa in for after, aftir tó o bá sì fẹ́ jẹun jẹun ẹtìrì àníbi ọ̀sán pé kọ́gbà sallallahu alaihi wasallam kí ló dé tí òfin lè sọ pé kọ́gbà rẹ̀ ti ní pé àyà Kùránì sọ pé tẹ́ ẹ̀ bá ń bẹ lórí ìrìn àjò ẹgbà nígbà míì ìdí tẹ́ni bí fúwa nìtọ́ ọba fẹ́ kọ gbà á lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn wa tó bá jẹ́ sí pé ìrìn àjò yẹn múrọ̀nù wá fún ọ kọ gbà rẹ lọ́dà. múrọ̀nù wá. bí n sì ń lọ sí èkó láti lè wá rí i pé mọ́tò tó wọ̀ gan-an èsì ọmọ ké ni. ọmọ ké. darí ẹ láàmú gbà wẹ. dáwẹ́ òkú fẹsẹ̀ rin lọ. bí èsì òsì ké ni ságbáwẹ̀ kìí ṣẹṣẹ lórí lọ kìí sì ṣe kẹ̀kẹ́. gbogbo àwọn àkókò tá à ń sọ yìí nísìnyí àkókò tó le ni hmm. tó gba àwọn ọ̀rọ̀ yìí wáyé yìí bọ́tẹ̀ já sí pé ọlọ́run nínú ẹlẹ́jì fíṣọ̀. Allahu akbar. nígbà yẹn rí òkò ni àní sọ̀sọ́m ní mọ̀tán lọ́dún kan ó wà ní ti Madina lọ sí Maka tá a máa sọ pé Madina àti Maka àwọn èèyàn mọ̀ rò pé bọ́yá bíi. ní tó súnmọ́ra wọn kẹ́ni. ọ̀jẹ́ owó dé sí Saki ni. <laughs> mo ní mọ̀ pé ìyá ńlá ya rẹ̀. kéde sakisagba rẹ̀. ànábì wá dé àárín mùsùlùmí kan láàrin mẹ́kà sí madina ni ànábì sọ̀rọ̀ sọ́rọ̀ wá ní pé ọ wá ní kẹ́nìkì obomi wá wọ́n wá bomi ànábì wá nà sókè ẹ̀rọ pé gbà yẹn sẹ̀ ni wọ́n rìn yálà ya lẹ̀ gbóná sí ni hmm. ẹ̀dẹ̀rẹ̀ ànábì wá nà omi sókè ogun ọrí omi ànábì wá mú mi lásìkò àwẹ̀. sallallahu alaihi wasallam ànábì wá nà ya ogun àwọn tó wọ́n tẹ̀lé òun náà kọ́ mọ́ mú mi. sallallahu alaihi wasallam lórí ìrìn àjò torí ó ti rí pé ẹ̀mí fẹ́ pin hmm. mẹ́tẹ́rì wọ́n sì wá tẹ̀síwájú láti wọ̀lú mẹ́ka so eléyìí jẹ́ kan nínú àwọn ẹ̀rí tí agbára lé lára àyà Quran tó ní tí a bá wà lórí ìrìn àjò ká fi àwẹ́lẹ̀ di àkókò míì mẹ́tẹ́rì orí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbàgbọ́n tí ànẹ́bìsọ̀ sálàmù fílẹ̀ ní ìlú Madinatul Munawwara níjọ́ náà lọ́hùn àwọn ò fàwẹ́ wọn lẹ̀ torí pé àwọn ò sí lórí ìrìn àjò kọ́lọ́n kọ́ sàlékún àgbọ́yé wa. àmín. ṣùgbọ́n ànábì ní tó bá fẹ́ ó lè gbà wa ìsíta fàáftẹ̀ fàáftẹ̀ sallallahu alaihi wasallam jẹun jẹun kò sẹ́sẹ̀ fún ẹ tó ajá sí pé ìrìn àjò yẹn gbogbo anẹ́ làmọ̀ ìrìn àjò tó lè fún wa ní wàhálà mm. afẹ́ ti bíbà yìí lọ sí àgọ́ àmúdà bá wọn ń pè eh, ó sì ti dandan fún wa ipe ká lọ kò sí ohun tí ó gbé wa lọ ẹsẹ̀ láàrin lọ ẹsẹ̀ láàrin bọ̀ fàwẹ́lẹ̀ fàwẹ́lẹ̀ eh, fàwẹ́lẹ̀ tọ́ba di pààwẹ̀ bá tẹ́kọ̀ọ́ gbà á ṣùgbọ́n lè ní ta wà yìí ẹ̀mọ̀ ìyá mi ìdí ta lè fi fàwẹ́lẹ̀ ọ̀pọ̀ gan ọ̀pọ̀ kí nìdí

nígbà ọlágbára rẹ̀ ṣùgbọ́n nature rẹ̀ òórùn epo tọ́lẹ̀ ti fi gbọ́ pẹ́rẹ́ wàhálà ti dé. yóò mọ bí ní. kò sí ní sáláìsì ìrìn àjò yìí ó di dandan fún pé kó ṣe irú ẹni bẹ́ẹ̀ kó fa àwẹ̀ lẹ̀. kó fi lẹ̀. pé tọ́mtọ́m ló mọ́ ńlá tí ọkàn rẹ̀ fi ń ru kọ́mọ́ títí tí ó fi débi tí ó ń lọ tí rọmọdọ́nù bá ti tán kò dáa padà ẹ̀yọ̀kan tó fi ilẹ̀ yẹn tó bá ti já sí pé ó ṣagídí tó fi gbàwẹ̀ yẹn jáde kúrò nílé yóò fẹ́ bí ìfúnnú rẹ̀ hmm. ẹ̀wọ̀n pàwọn ẹ̀dá kan wà bẹ́ẹ̀ ìmọ̀ sèmi náà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lórí ti pé ọlọ́run sẹ́yìn ní kí n kápá ẹ̀. alhamdulillah. ọ̀rẹ́ mi kan ló sọ fún mi pé àkùsà ah, òtẹ́ bá lè mú pẹntró spoon méjì péré. ó ti tán. láàárọ̀ lẹ́mu ní six o'clock. ọmọ ní láàrin sínẹ́tù. olùkó tó dìrọ̀lẹ́ ó ti tán nìyẹn mo bá ọlọ́run sì á sì wọ́n sakin gbà yẹn. ẹ bá yẹ wo. mo bá ní jẹ́ kí n tẹ̀ try and mi sọ ṣé fi mú kò yẹ kò ní mi la. Allahu akbar. ṣe rí just three minutes mo mú tán báyìí ẹrù kí wọ́n dáná sínú òkú mi ni mo ya mo ya kísà gbẹ́njẹ́ tà ń sọ yìí. nígbà tó dé àwọn àárín kan nígbà tó dé àwọn àárín kan èmi gangan fún alára mi ṣe àwò pé ah ẹ gbọ́ mi tí kinní ìdé yìí kì í ṣe nǹkan kékeré o kì í ṣe nǹkan kékeré mi tí kinní ìdé yìí wà o débi pé ńgbà tó fi tí ó fi tó sí ìsìrọ̀lẹ́ mo ti padà ya epo yẹn gan mo sì mọ ní sùpù méjì kéré. Hmm. kì í sọ ohun tí inú nídìí ni. wọ́n padà ya ejò nù yẹn gẹ́gẹ́ bí kéèyàn ya màkàrónì wọ́n gé màkàrónì yẹn mo sì yà wọ́n ni àtijọ́ náà ni ti fíìlì pé bóyá kí wàá nù mọ́tò kí n mọ di tó sẹ́nu mọ́ ẹlòmítọ́ àti wàá nù mọ́tò báyìí ìtọ́ tó báyìí yóò tún mú láìlọ́ọ̀nù dání. Hmm rúwọ tó bá ti rí bẹ́ẹ̀ ebi ó ti mọ tẹ̀lé dẹni kí ní àjò yẹn wáyé fún ẹ lásìkò Ramadan ọfà wẹlẹ lọ́jọ́ yẹn torí pé nira ni o fẹ́ tá a bá káyà yẹn síwájú hmm. gbogbo ẹ lọ́lọ́run padà sàn o. bẹ́ẹ̀ ni Ọlọ́run yẹjú ẹ yẹjú ẹ fún wa ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ẹ máa bá mi ká lọ àdìsí tá a lò tán táyà bí ni pé ìṣí ìtafàsùn wa inshita fa after èyí wà lọ́dọ̀ àfọwà Bukhari hadith number one thousand nine hundred and forty three àní Jabir hadith mi bun abdullahi radiyallahu anhu qala rasulullah sallallahu alayhi dá o asọ́wọ́n fi sáfà kí ẹ máa gbààwẹ̀ lórí ìrìn àjò ọ wà nínú ìrìn àjò ìnira sì mọ́ bẹ́ẹ̀ wọ́n sọ pé dáadáa ló ń ṣe o. ẹ mọ́ mú mọ́ra. torí pé yùrí ìdùbí kùmùlè yusra wàlá. fún wa lórí ìrìn àjò ọlọ́run bọba àlékè ọlá ó ti ṣe àlàyé rẹ̀ fún wa ó sì ní pé ká fi ilẹ̀ nígbà tó wà lórí ìrìn àjò àyàfi tí ìrìn àjò yẹn tí ó jẹ́ èyí tó nira fún wa lókù. tó mú dẹ́kun dání. tó bá ti jẹ́ èyí tó mú ìnira dání a gbọ́dọ̀ sí kíni. afáwẹ́lẹ̀. a gbọ́dọ̀ jìnnà sí i mm. ìyẹn lákòókò ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe sọ fún wa àtòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wa sallam tó ní lẹ́yìn tàbí nílẹ̀ lè asọ́mu fi sáfàd dáadáa ò pín síbi pé kéèyàn máa gbà wẹ̀ nínú ìrìn àjò ẹ rí i pé eléyìí tọ́lọ̀ mọ́ ọmọ fílẹ̀ fún wa yìí lópin ìgbà tá a bá ti a rí i pé ẹni ọba jẹun egun rẹ̀ ó lè yàtọ̀ bẹ́ẹ̀ni ẹni ọba lè mu egun rẹ̀ ó lè yàtọ̀ agbára ó dé orí ìrìn àjò láwà oríṣiríṣi nǹkan la lè bá pàdé lórí ìrìn àjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ń sọ fún wa bí Islam ṣe jẹ́ ìrọ̀rùn tó tí èsì ẹ̀sìn nira tẹ́dírí tó yá sí pé dáadáa lọ́lọ́run bá ń fẹ́ fún wa kìí ṣe ìnira mọ́tẹ̀ẹ́sẹ̀ lè wó mọ́ hadisi mi lábẹ́ ọ̀rọ̀ tá à ń bá ilọ́ ìlú àfọ́ Bukhari hadisi number thirty thirty eight three thousand thirty eight anabi sọ̀rọ̀ sọ́làmù tún sọ fún wa pé ani Sa'id ibn Abi Burda ani abi ani jadi'i anna nabi sallallahu alayhi wa sallam ba'asa ma'atha wa abba musa ila al-yaman anabi sallallahu alayhi wa sallam ó gbé Mu'az ọmọ Musa lọ sí ilẹ̀ Yaman ó gbé wọn dìde kọ́ anabi sallallahu wà ń sọ fún wa pé yẹsirọ wàlà tó àsirọ ìrọ̀rùn ní ẹkún báwọn èèyàn tẹ̀ ń lọ rí bá ń bẹ wàlà tó àsirọ ẹ má ṣe kó nira bá wọn wa bashiran wala tunafiran ìròdùn nínú ẹ fún wọn ẹ má ṣe kó bànújẹ́ bá wọn o ẹ má kó bá wọn ẹ má kó nira bá wọn o wàtà àwà dáadáa ni ẹgbà wọn nímọ̀ràn rẹ̀ wàlà tẹ̀tẹ́lìfà ẹ má ṣe kún ọ yẹlẹyẹlẹ láti mí sì pé ọlọ́run bọba àlékè ọlá ìgbà ẹnu òjíṣẹ́ rẹ̀ náà sọ fún wa sallallahu alaihi wasallam àwọn tí ànábì gbé dìde lọ sí ilẹ̀ Yaman ìgbìtẹ̀ ẹ bá ti dọ̀hùn dáadáa ni ẹ kó bá wọn mm. ẹ má kó nira bá wọn ẹ má kó nira bá wọn ẹ má kún wọn yẹlẹyẹlẹ ẹ bá wọn sọ̀rọ̀ tí ó sùn wọ́n láǹfààní eléyìí náà ọgbọ́n ńlá ni fún èmi àti ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àyè òtọ́ àná ẹ̀ bá wà ká gbìyànjú pé dáadáa ń ti ọ̀dọ́ wa ń lọ sọ́dọ̀ ẹlòmíì hmm. ká rí i pé ìdùnnú ń ti ọ̀dọ́ wa lọ sí ọ̀dọ̀ ẹlòmíì. kámọ́ kó bá nu jẹ́ bọ́mọ la tó yìí. wọ́n lè yí pé àwa náà ń tà ń fẹ́ fúnra lára wa à ń fi fáwọn ẹlòmíì. Hmm. kámọ́ dá ìyapa lẹ̀ láàrin àwọn èèyàn láàrin àwùjọ eléyìí rí bẹ́ẹ̀ ní ìbámu sí three thirty eight tí a kà tẹ́yìn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tí a bá gbàgbé a rí i pé ọlọ́run bọ́ba àlékè ọlá ó ń sọ fún akíkankíkan láti ìbìlẹ̀ àyà yẹn títí dé ìparí rẹ̀ tó fi ní ṣáàrù ramadan lẹ́sí òun sílá fi ilẹ̀ kùrì àì ọ̀dá lè nẹ́sì wà báyìí náà ti mí náà lè ọ̀dá wà lè fọ̀rọ̀kọ́ fàmọ́ ṣẹ̀yídà mi kò ń ṣáàrọ̀ fàlìyẹ̀sù mú ọ wà ní wà máa ká ànàmọ̀rí dán ọwọ́ aláṣàfàrí fa ìdàtún mí ní àyà mi hókọ́rọ́ eléyìí ni ìgbàpadà lẹ́yìn ìgbà tí a ti wà ní pòsíṣẹ́ àìsàn tàbí lórí ní àjò ńlá kan tá a fà wẹ́lẹ̀ ó ní fàáyí dàtúmí ní àyà ní á dá padà nígbà tí a bá gba Ramadan tán dàtúmí sì pé ọlọ́run ògùnyàn téèyàn bá ń sáré lásìkò àwẹ̀ bóyá ibà ló mú ẹ wọ́n lo nídìí kó gba drip kó lè bá strong bóyá two days ló gbà ẹ́ bá three days ló gbà ẹ́ ọ wá fi fà wẹ́lẹ̀ ọ fà wẹ́lẹ̀ injection tí wọ́n ń fún ẹ kó lè bá a ṣiṣẹ́ dáadáa kó lè ra iṣẹ́ ta ni àlàáfíà wa dé ọba wa gbà yòókù délẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run mẹ́ta tó dín tàbí méjì yẹn ọlọ́run ní ìgún ẹ o ó sá padà fáyidà tó mi àyà mi ò kọ́ táwọn ẹ bá ti tán ọ̀ dá padà sí ipò rẹ̀ nítorí pé àwẹ̀ èmi ni mo ní mm, ah, èmi ní sísìn ní ẹ̀san rẹ̀ so o sì gbọ́dọ̀ gbá fún mi kó pé ọlọ́run wá ní yòrídù láhùn bí kùmùlù yìí sọ́rọ́ yòrídù láhùn bí kùmùlù yìí sọ́rọ́. ọgbà yìí fẹ́ fún yín tí ń ṣe àlá òun náà ní ìrọ̀rùn wala yuridu bikum li usra wala yuridu bikum li usra ọ̀fẹ́ ìnira fún ẹnì kọ̀ọ̀kan wa kọfẹ́rẹ̀ mm, wa pọ̀ kò fẹ́ fìtínà anybody wa mm. tí ó bá rí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba sọ pé àtúrìnrìn àjò àtẹ̀sárẹ̀ ọ̀sárẹ̀ o mọ̀ mm. gbáǹsó ọlọ́run ọba dàápọ̀ ó dàápọ̀ sẹ́rùn tó ṣe fáwẹ̀ yìí kò ṣe bẹ́ẹ̀ fún un Allahu akbar kò ṣe bẹ́ẹ̀ irun tọ́ bá tọ́ máa ń sàárẹ̀ lọ́wọ́ kódà kọ́ ba débi pé o ò lè láǹfààní àti lọ rèé sí àlùwàlá. tó o lè dìde pàápàá lórí bẹ́ẹ̀dì. o sì láǹfààní àti fetí rẹ gbọ́ pé wọ́n ti ń pèrun. tọ́ gbọ́. tàbọ̀ láǹfààní àti fojú rẹ̀ rà gbọ́ pé àsìkò àyè ló ti tó báyìí. nzúrì ti wọlé. ó sì tún wọn kí pẹ̀lú bó ti wà náà. Allahu akbar. ṣùgbọ́n àwẹ̀ ń tiẹ̀ ó fi ìrun lẹ̀. ó fi lẹ̀. kódà tó ń bá fi ń tọ́kẹ́ wà lẹ́mìí rẹ̀ pé ààwẹ̀ àárẹ̀ tí mú ẹni òjò ọ̀rá àwẹ̀ gbà mm. ó kù ó sì wà lìjẹ́ ní ọ̀nà. Allahu akbar. ṣùgbọ́n tọwọ́ wà lórí àárẹ̀ tásìkò òru tó tó o sì máa kí o kọ́ ọ̀rọ̀ rẹ̀ jìyà. Mm, ó bí ọ. wọ́n yá tóbi la. àmín. kò sí aspect ẹyọ kan tọ́nà ń gbà fún yẹn ní ìrùbọ̀ tẹ̀sí lè wó mọ́ àwẹ̀ yìí náà kì í ṣe pọ́nà ń bù yẹn o. kò bọ́. toró ti sọ fún wa yí pé tọ́wọ́ àwọn ẹni tọ́nà ń bù láàwẹ̀ òun làwọn tá a kọ́kọ́ arúgbó. Mm kínú táwọn ọmọ wa ṣe ẹ́ òun lọ́wọ́ àwọn fásitì nọ́mbà one eighty four yẹn. ìdí àtúntò àmú mi skin. a ti ṣàlàyé lórí ẹ wọ́n mọ̀ fún àwọn tálákà aláìní fídíà tuntun àmú skin. Hmm. Quran chapter two verse number one eighty four wọ́n mọ̀ bọ́ àwọn tálákà lábẹ́ tẹ̀síìrì àyà pé àfáà jerry àtọ́ba yìí bóyá àfáà Ismail tá a mọ̀ sí ọmọ kẹsí ìbùnú kẹsí bóyá àfáà wa tọkọ tẹ̀síìrì sàwùkánì fatu lẹ́kọ̀dé gbogbo àwọn àfáà ìwọ̀n sọ lábẹ́ tàfàṣírì yìí ipe àyà wọn n'igba four wọn nígbà wọn kọ́kọ́ sọ̀kalẹ̀ ẹ́ àwọn èèyàn ń wíwá fẹ́ gbà rẹ̀ ẹ̀ tọ́ àmì wọ́n mọ̀ lọ fún àwọn èèyàn ní oúnjẹ níròrí dé bàtà àwọn tí ń fáwọn lóúnjẹ yẹn hmm. àwọn ti ṣe kí ni. àwọn <laughs> ti ń dàwẹ̀ náà ní dàwẹ̀ òsè bẹ̀rẹ̀ láti sìn. nígbà yà lọ́wọ́ one eighty five. khairu lakum kẹ́ẹ̀gbà àwẹ̀ yẹn gangan inú lóore fún yín wà á dásùmù khairu lakum kẹ́ẹ̀gbà àwẹ̀ gangan ló lóore fún yín ò mo. fúnkẹ́ mọ́ tó ìpẹ́ bá mọ̀ tó ìpẹ́ bá mọ̀ kẹ́ẹ̀gbà àwẹ̀ yẹn òun ló dára jù fún yín òun ló lóore jù fún yín tí a bá wà wò dáadáa ọlọ́run bọba aláwa ọwọ́ padà wá gbé condition wá fún pe. pé kẹ́ẹ̀gbà àwẹ̀ ló dára jù fún yín ẹni tí ò ní kápá àti gbà àwẹ̀ tọlọgbẹ́ ẹnu ọlọ́run wá ní kówó ń bẹ lọ́wọ́ ẹ̀ hmm. ọlágbára àti bọ́ọ̀yàn torí lómi tọ́lọ̀ ń darí owó sí lọ́wọ́. Allahu akbar. tí ebi wákàtí kan bá ipa hospital ní ọgbà àdó hmm. ó sì díjọ́ kan kó tó tún jí irú ẹni bẹ́ẹ̀ sẹ̀ríà ni ó fa wẹ̀ẹ́lẹ̀ wọ́n ló fi ilẹ̀ ni o kí sọ fún ìgbà tí ó padà o wọ̀láì. torí pé àlàáfíà rẹ̀ lè gbé. ṣùgbọ́n ọmọ fìdí àwọn tọ̀ ámù. fìdí àtúntọ̀ ámù miskin. àwọn ẹni tí wọ́n jẹ́ tálákà tí ò rí ohun tí wọ́n jẹ ní sáàrì àwọn ẹni tí ò rí ohun tí wọ́n jẹ ń sinú ọmọ fi dúkìá tọ́lọ̀ ń kó sọ́dọ̀ ti ẹ̀yẹ hmm. ọmọ fi bọ́ wọn. ọmọ nẹ. ṣùgbọ́n báwọn wọ́n ṣe wá pín wọn lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn ẹlòmíín faramọ́ yí pé fídíàtù mbẹ̀ yẹn òun ni pé a fún pé gbà oúnjẹ yìí rè mọ́ jẹ́ nínú fíìmù wọn nígbà oúnjẹ yìí rè ráìsì rè mo fún ọmọ jẹ mm-hmm. ìbéèrè ṣé ta bá gbé ráìsì àti kan fún ṣé ráìsì náà mọ̀ jẹ láàárọ̀ òun náà ni ọmọ jẹ́ ń sinú jẹ láàárọ̀ ni ọmọ jẹ́ ń sinú. kò ṣeé ṣe. ẹ tèrè tàbí wá ní àwọn tó ṣẹlẹ̀ ní pé sẹ̀mó báàgì mẹ́fà rè. ẹ gbà. gbà sẹ̀mó ni ọmọ jẹ́ ń dájú. sọ́wọ́n náà ló tún mọ jẹ́ ní sinú. ẹ tèrè kò ní pẹ́ wù lórí ẹ̀. irú ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà wa kan àwọn ní ẹ pé ẹ ta mọ̀ pé a ìyìn lágbára àti gbà àwẹ̀ hmm. ṣùgbọ́n èèyàn mẹ́wàá yìí mo fẹ́ bọ́wọ́ àwẹ̀ tán inú oúnjẹ tí mo bọ́dílé mi lóúnjẹ tí wọ́n ní wọn wà mo mọ̀ pé out of hundred ọmọ ẹ̀dẹ́ ènìyàn ninety nine percent ní ò lè ṣe ohun tí mò ń sọ yìí kí ni òun ni pé kọ́ jẹ sẹ̀mó láàárọ̀ kọ́ jẹ sẹ̀mó nísìnyí jọ́kejì sẹ̀mó ìrọ̀lẹ́ rẹ̀ sẹ̀mó ìjọ́ kẹta sẹ̀mó. kódà kó fodi ní ilé lóòdù ẹ̀ ní òyà yìí. ọmọ jẹ sẹ̀mó bẹ́ẹ̀ látàárọ̀. kò tó bẹ́ẹ̀ ọba ti jẹ́ sáàrì kọmọ jẹ́ sínú ọba ti jẹ́ sáàrì kọmọ jẹ́ tó bá fi ń di bí ìjọ kan náà ẹ gbọ́. sẹ̀mó ti fẹ́ wù lórí mi. ìyàn ọ̀fẹ́ lọ mọ́. ẹ ní òní ọ̀lọ́mọ kó ti fẹ́ wù lórí mi. wọ́n tọ́ jẹ́ fídíà tuntun àwọn mìsíkìnì ẹ̀ tó bá fẹ́ tẹ̀lé rúùlù. ẹ tẹ̀lé sẹ̀ríà. tó fẹ́ tẹ̀lé bó ti tọ́. ọgbọ́dọ̀ mọ béèrè lọ́wọ́ ẹ̀mí yẹn kí ni tó ń wẹ̀mí rẹ. kí ló wù ẹ ṣé sàládì ló wù ọ jẹ ni tó ní òtún mọ̀ pé ohun tó kàn ní pé fried rice ni ẹ mm. brelas yẹn àyà rẹ̀ àti ibi tán ẹ bá ń gé sí <laughs> Allahu Akbar love rice mo fẹ́ kó o sì ní yìí mọ́ yìí lẹ́nu àfa nínú ọlọ́mọ sí dáadáa fún anúẹ̀sì. alhamdulillah. ohun tó ń pè ní adilu kéèyàn ṣe déédéé mm. pẹ̀lú ohun tó ń pè ní justice òun ni pé ohun tẹ̀mí kọ̀ọ̀kan fẹ́ tí ń bá ti ń rí lọ́wọ́ àtẹ̀mí tó nífẹ̀ẹ́ sí justice ni déédéé nù. bí ìsìnkú níyàwó méjì mẹ́ta mẹ́rin nínú ilé. Mm. wọ́n sọ pé gbogbo ẹyẹ ló sẹ̀mú sẹ̀mú rẹ̀ gbogbo wọ́n jẹ. ẹ fákùn. justice kọ́ yẹn o. ẹ fákùn kẹ yóò. ó pè alákọ̀ọ́kọ́ kí ló wù ọ́ ṣé sẹ̀mú. ajá zainab eh. kí ló fẹ́. kí ló fẹ́. ajá bàṣírà kí ló jẹ. abim orúkọ ìyàwó mi lọmọ dáyìn. <laughs> àwọn kí ni wọ́n fẹ́ hmm. ó tún pẹ̀lẹ́ kẹta náà. ajé ara sí dá. kí ni wọ́n fẹ́ tọ́ba ti wá wá ti wá ń jẹsẹ̀ mọ́ hmm. ilé lówó jiyàn hmm. ilé lówó jẹ ráìsì ìkẹrí ló wọn jàmọ̀lá eh, kálukú ọwà ní kí kálukú ọlọ ṣeun tó wù láti jẹ ádìlú nìyẹn. lásìkò lockdown yìí. ta ló lè ṣe. lásìkò yìí. láti sọ àtẹ́gbónú sọ́tún ní sàkúrẹ́ chapter four verse number one twenty nine ọlọ́run lè lè ṣe. ó lè lè a lè ṣe. wọ́n lálọ́ ló sọ bẹ́ẹ̀. Allahu akbar. ẹ tẹ̀lé nígbà tí verse number three sọ́tún ní chapter one verse number three hmm. ó ní fàyẹ́ kíftùmá látàdì lórí fàwa hídà tẹ ẹ bá lè ṣe déédéé ẹfẹ yọkan hmm. nígbà tí wọ́n wà á padà wà á fèsì Allah ọlọ́mọ rẹ sọfà Allahu akbar chapter four verse one twenty nine ọwọ́ àdìgbé ẹ̀ tẹ́ ẹ lé ṣe ó lẹ̀ lé ṣe <laughs> Allahu akbar ó sani bẹ́ẹ̀ náà ni ẹni tá a bá fẹ́ fún ní jíjẹ ní mímu nínú àwẹ̀ fọwọ́ ta níkápá àti bọ́ọ̀yàn ẹja pè sọ́dọ̀ kó tún wọn fọkàn ṣàdúrà pé ah, ọlọ́run wọ́n ti jẹ́ káwé yọ tán ni o hmm. ah, níbi abá ìgbádùndé yìí wọ́n ti káwé yọ tán ni o. ọlọ́ọ̀bá sọ àwẹ̀ yìí dosùn méjì. ìwọ náà tí wọn ní òsì lè gba àwẹ̀ yẹn jẹ́ kọ́ mọ wà lẹ́mìí rẹ gbogbo tó jẹ́ ìṣesí fáláwẹ̀ lọ́gbọ̀dọ̀ jẹ́ ìṣesí fún wọn náà. Hmm, kì í ṣe pé lójú àwọn aláwẹ̀ ló máa ṣe oúnjẹ gbogbo ohun tí ohun tí ọ̀gbọ́dọ̀ gbà wẹ̀ lára rẹ kò ju ìfun rẹ nìkan ẹnu rẹ gbàwẹ̀ kò ní gbàwẹ̀ fókèlè ní àtomi tí ó lọ bẹ̀ ẹnu rẹ gbọ́dọ̀ gbàwẹ̀ kó ní ìsọkúsọ ojú rẹ gbọ́dọ̀ gbàwẹ̀ kó níbi ìsọkúsọ etí rẹ gbọ́dọ̀ gbàwẹ̀ kó níbi ìgbọ́kùgbọ́ ọgbọ́gbọ́ gbàwẹ̀ kó níbi ìgbẹ́kùgbé bẹ́ẹ̀ ni gbogbo ìṣesí aláwẹ̀ lọ́gbọ́dọ̀ jẹ́ ìṣesí tó da lọ́dọ̀ tiẹ̀ náà gbogbo ìṣesí aláwẹ̀ ńlọgbọ́dọ̀ máa ń lò mm ó gbọ́dọ̀ tẹ̀lé. kìí ṣe pé wọ́n kẹ̀ déédéé mú ìṣesí tiẹ̀ wọ́n sì mọ̀ ṣe kíni. wọ́n máa ṣe bó ṣe wọ́n. wọ́n máa ṣe bó ṣe wọ́n wẹ̀ àwọn òkúkú saláwẹ̀. ṣebí fídíò àtúntò àmú mìskínì. èyí kọ́lá ti mọ ọbẹ̀ ni tí ó ṣe wọn. gbogbo táwọn ewa kọ wa lẹ́sìn yẹn náà nìwọ ni ọmọ fọlọ. ń hmm. tí ọ̀kẹ́ níjẹ́ ọwọ́rọ̀ tiẹ̀ ni pé kóbi àbí òǹgbẹ kọ́ wà gbọ́ ara rẹ̀. ó gbogbo ni òṣèré bí inú sọ́tù mariam quran chapter number nineteen verse number twenty-four inni nasaritu rahman sawman falahu kalima yawma insiya tí mariam sọ́njọ́ sí hmm. pé èmi ò ní sọ̀sọ́kùsọ èmi ò ní sọ̀ kankan lé ní mi gbàwé fọlọ́ wọn náà gbàwé ẹnu rẹ̀ ó gbàwé pé bó ni wọ ẹ ń gbàdé ara ẹ ló bọ́dọ̀ ti ní pé òun fáwọn aláwọ̀ ẹ ti wá pé eh. kínníkínní ọmọ bẹ́ẹ̀ ṣe ju bú tó ń se ní àlọ́fà àti gbogbo ẹbí ẹbí àbá ọ jẹ́kújẹ́ tó ń jẹ́ káàkiri ó yẹ kí o sì gbọ́dọ̀ mọ jẹ́ kínú rẹ̀ ọmọ dùn pé o rí bá a dà sí fọlọ́ jẹ́ kó mọ wàánú rẹ̀ ah. tí ẹ bá aṣọ ohun tí ń ṣe mí yìí ni tí ẹ bá aṣọ ohun tí ń ṣe mí yìí ẹdiri bó ṣe gbọ́dọ̀ mọ orí fẹlẹ pọ èèyàn nìyẹn kì í ṣe pọ àgbà ògbó gbà mọ mm. gbé tí adìẹ kọjá ní fàì fàì. aláàjì ẹ báyìí ọ̀sà ni. sọ̀rọ̀ àwọn kan báyìí wọn náà o gbọ́dọ̀ maintain action rẹ̀ ń bẹ̀ yẹn kọ́lọ́n kó sàlékún àgbọ́yé wa àmín ọlá agbára ọlọ́run àtògbó rẹ̀ ọlọ́run bọ́ba àlékè ọlá ó ń fẹ́ fún wa fẹ́mi àti ká tẹ̀lé instruction tó ń là kalẹ̀ fún wa ká tẹ̀lé ìdí nìyẹn tó fi ní pé ẹ̀yin tẹ́ aníkẹ́ fà wẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tí ọba wa lágbára fídíà tó tọ́ àmì skin nǹkan kò lè kó ráwèé gbà kò tún ní kápá àti bọ́ àwọn aláìní kí ni ohun tóun ó ṣe. kí ni ó ṣe. ohun tí ó ṣe náà làwọn kan tí mo ti kà á lẹ̀ yìí. gbogbo oríkèéríkèé rẹ̀ ìṣesí rẹ̀ tìláwọ́tìlù kọ̀rán tó ẹgbẹ́ ni ó bá dọ́dọ̀ rẹ̀ gan òun nímọ̀ pé kó bá rẹ̀. ọ̀ ní mọ̀. bí ó bá jẹ nǹkan gan yóò kó nu kọ̀rọ̀ nílé. ṣébi bá dé náà awọ áńgù kẹnu yàrá ni kò sẹ́ni tí ó mọ̀. táyì tó bá ní ìdí tí ó jẹ nǹkan yóò wọ kọ̀rọ̀ yàrá. tìláwọ́tìlù kọ̀rán wáàsí ní gbígbọ́ Quran ní híhá ìṣesí gbogbo tó so gbogbo àwọn mùsùlùmí pọ̀ nínú àwẹ̀ ní ọ̀gbọ́dọ̀ ọ̀kẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ bá fóun náà ń bẹ̀. ọ̀gbọ́dọ̀ bá fún. torí pé ọlọ́run ọba ẹ mọ̀ pé alásìkí ni isi mọ gan fẹ lomi. iná ọlá yẹn sùn torí skọlì máa yẹ ṣe wáyé kìdìrì yóò sì gan fẹ lomi ẹlòmí ta àti jẹsàárì gan babalá wàhálà yìí. Allahu akbar ẹlòmí sì rẹ yóò jẹsàárì yóò ti sínú gan oúnjẹ bíi mẹ́fà ni ó ti pìpì ẹ lẹ. yóò ti lé lẹ ìṣesí ọlọ́run ni ní máa bá kékeré bẹ́ẹ̀ sì ni ẹlòmíì èso tí ó fi sínú gan kì í sí ẹlòmíì tún lọ gbàárù ni níbi tó tún lọ gbàárù yẹn oríṣiríṣi ìyà ló tún jẹ ó sì bọ́ ọkọ̀ tí tí ń sunkún ó tún wáá rí ìwọ̀nba tí ó tún rí tán àwọn ẹlòmíì tún pàdé ẹ̀ lọ́nà wọ́n tún gbowó yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n tún gbà á nígbà tí èèyàn ń gbà á rú tẹ̀tún ọmọ já tíkẹ́ẹ̀tì. Hmm, ọmọ já tíkẹ́ẹ̀tì. àgbákò pọ̀ lẹ́kọ̀ọ́. èló ní gbà. nàìjíríà. Nigeria as a whole èèyàn èèyàn ń gbà áàrù la ilaha illallah ọjọ́ ni ọjà ọmọ ń bẹ́ńlé ọkọ náà ti gba oyún tí ohun tí ọ̀sẹ̀ ni pé dádì pàdé ìwù hmm. ìjìgbò lẹ́yìn ò lọ èmi ò lọ sísàlẹ̀ èkó apínra wa sukari ìyá mi nísàlẹ̀ èkó tẹ ẹrú sì mú tẹ báyìí sí náà wọ́n sì tún sẹ́wọ́ àwọn ṣe wọ ọjà àwọn ṣe tíkẹ́ẹ̀tì àrùn bí gbígbà ah, nǹkan bá orílẹ̀-èdè yìí nǹkan bá wa àbí kọ́ yìí àmín àwọn kí wọ́n máa dáhùn sọ wípé ẹ mọ́ àwọn aṣíwájú ẹ mọ́ ṣépè fáwọn sọ mí sọ mí sẹ́rẹ̀ kò ní wá ni. Hmm. ìyà tí ń jẹ wá lórílẹ̀‐èdè yìí ó ju ti ewúrẹ́ lọ. kìí ṣe díẹ̀ fa. ìyà yín wá bá débi jẹ́ ó wà ń dọ́gba pẹ̀lú wa. ń dọ́gba ohun tó bá gbé wọ́n tẹ́ wa lọ́rùn. ẹnì kí ó sọ nǹkan ẹyọ kẹtọ́ da lórílẹ̀‐èdè yìí ẹnì kí ó sọ kọ sọ pé kí ní báyìí lọ dánú nàìjíríà wàláì sọmọbìlà ó jẹ́ nǹkan tó yẹ pọ́lọ̀ nìkan ní mójútó ni hmm. tí ìkápá rẹ̀ bọ́tẹ̀ ẹ̀sẹ̀ lè wó mọ kò sí lọ́dọ̀ àwọn ìjọba mo fẹ́ sọ fún yín pé tí ìkápá òjò tí í ṣe omi tá a mú bá wà lọ́wọ́ àwọn ìjọba á tún jìyà omi lọ́tọ̀. á jẹ́ tí ìkápá òrùn tó wà lọ́wọ́ àwọn ìjọba nàìjíríà á jìyà á sa táàsì rẹ̀ lọ́tọ̀ tí ìkápá ẹ̀mí oxygen ah. tá ń lò lóòkè ló lọ́ọ̀lẹ̀ tó bá lọ́dọ̀ àwọn ìjọba wa. a ti fẹ́ kú tẹ́. wàláhì bí ayé owó bàjẹ́. Allahu akbar. owó bàjẹ́ jẹ́ lẹ́yìn lọ. ihun tí kápá rẹ̀ ò sí lọ́wọ́ wọn nìkan ni ihun tí nàìjíríà gbádùn. ohun tá a gbádùn. ẹ̀yẹ dá òye padà kẹfí orílẹ̀-èdè wa tá a wà yìí náà. kí ni tó ni wọ́n rí ṣe nísìnyí. wọn tó bá gbé wa náà ló tẹ́ wa lọ́rùn nígbà tí yẹn ń gbà áàrù ẹlòmíì trump lọ́lọ́ rẹ̀ ṣe wọ́n fi mọ́ wá fi rin lọ yóò ṣe di ẹrù tí ó fẹ́ yàtí rìn tí ó mọ̀ fà á ẹ mọ̀ rí máa la ẹ mọ̀ rí máa bẹ̀ ẹ rí gbogbo wọn lóríṣiríṣi yóò sì mọ̀ já tíkẹ́ẹ̀tì àwọn ọlọ́pàá ó tún sọ pé tún fa kíní kọjá létí títí ṣé kọ́ mọ́ jẹun ní sẹ́ẹ̀ fún wọn ni nígbà owó tí wọ́n dá lásìkò kòrónà wọ́n ní níbi tán kó sí jóná àsìgbà gbọ́nà yìí àbí. wọ́n fi gbà kan lẹ́jọ́ kówó jáàmù. àbùgbà àgbà. àwọn akiwa sí akọbọra wa lẹ́mi. Hmm. àdínwó ló ní. ó ti má wa la. ó ti ní ká wá nàìjíríà. kò sóhun tá a fẹ́ yẹ ẹ sí. àná àárín kankan ṣe fún nàìjíríà. Allahu Akbar. àárín kankan ṣe lóòótọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀mí tẹ̀ ń wòye tí ọba ti ṣàdúrà fún èdè rẹ̀ wàláì orílẹ̀-èdè yẹn òní dá ọ̀nà ìlú fẹ́ gbàdá. kò dàbí àwọn ọmọ amẹ́ríkà. òun ló dá ń bẹ̀ ní. God bless America ní láàárọ̀ láàárọ̀. tẹ bá lọ sí outside country bí àwọn òlú òyìnbó yẹn bóyá amẹ́ríkà lẹ lọ ọ̀rẹ́ mi kẹta àjọ ń sọ̀rọ̀ lánàá kọ́lọ̀n bá mi dóòlà wọn lọ́hùn. àmín ẹ dàgùn ìmọ̀ bẹ́ẹ̀ nìkan ń gbọ́ di òyìn gbàtà àjọ ń sọ èèyàn mélòó ló ní coronavirus ti pa lọ́dọ̀ àwọn ó ní fifty peoples 55,750. ṣùgbọ́n àwọn àdúgbò tó tún fáwọn ọlọ́run dé ní sí pé ó dì parí may káwọn tó lè jáde. subhanallah. wọ́n ti wọ́n ti tún fún àwọn ní ìgbélé mi. wọ́n tún extend ẹ̀ wọ́n fi kún. ẹ dákun ó wà ń sọ fún mi ó ní báwọn ṣe wà yẹn ó ní gbogbo ohun táwọn jẹ ni wọ́n fi tí àwọn lọ́rùn. Allahu akbar. ó ní yàtọ̀ sí pé àwọn ọmọ kiriki ó ní wọ́n ti fáwọn níbi táwọn lè rìn dé náà kì í ṣe pé wọ́n kẹ̀ ní káwọn wà nù lásán mo ní bíbà yìí à kódà níríta Ṣàngó lọ́dọ̀ wa ní Ṣakí. bó dago mẹ́sàn-án kò bóko ń dóni ọ. wọ́n tún jà ń bẹ́. wọ́n na Allahu Akbar. ẹlòmíì lẹ́nu pín kùnà fáírọ́ọ̀sì dé yìí pé kí wọ́n mọ lé àwọn èèyàn wọlé àwọn fọ́ọ̀sì wọ́n lè tún lu ẹlòmíì pa ẹlẹ́yìn kó wa kó lọ́wọ́ ọkú hmm. ẹ̀yin gé tún jẹ́ kú fún wa. ọjọ́ ọlájà kíkó ń bá sọ́ọ̀bù ẹlòmíì jẹ́ hmm. níbi inú pé wọ́n á sí sọ́ọ̀bù sí kí ibi ọ̀pá ṣẹ́ fún wọn ló jẹ́ ni àbí wọ́n jẹ ìpẹ́ẹ̀lẹ̀ Allah ó tọ́tún ní ẹpin fún wa lójó náà ṣùgbọ́n torí àwa tá a wà ń bẹ àwa ní òrí nílà káyè hmm. mélòó nínú àwọn èèyàn la gbé wọn tó bá ti gbé wọn náà níta lọ́wọ́ tó bá ti dàsìkò election nísìn àti ah. ìdèwúrẹ́ àti ìdí ẹlòmíì ọ̀kadà ẹ̀yọ̀kan ni wọ́n gbélé lọ hmm. ó fẹ́ lè kú torí wọn. Ah ni ó kàǹpé fún wọn ju mélòó àwọn ọmọ wọn ilẹ̀ yìí rí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí mélòó wọn sáàsẹ̀gbẹ́ wọn ni wọ́n sí nàìjíríà ẹ̀kọ́ ta ní àwọn ọmọ wọn ò ní wọn ò ní gbogbo ẹni mi sọ àwọn jìyà akọ ni àbí àwọn ọmọ wọn ò tí ì parí wọn ti fi wọn sẹ́nu sẹ́ ewu hmm. àwọn ewu yẹn àwọn covers ewu yẹn àwọn tó ti parí ẹ̀ ń sìn aláwọ̀ àti wọ́n ti ṣe wọ́n ní gómìnà Ọ̀yọ́ state ó ní ó application jáde níjọ́ kan pé àwọn gba àwọn òṣìṣẹ́ mm. àwọn teachers mm. ẹ wo iye àwọn tí wọ́n dìde. wọ́n fẹ́ gba fọ́ọ̀mù lásán. ẹ wo bí káṣù ṣe kú torí pé wọ́n fẹ́ gba fọ́ọ̀mù lásán. àwọn èèyàn dájú sílẹ̀ nípa wọ́n ní bí èèyàn one hundred and kìíní kan náà ló lóun ọgbà. subhanallah. out of five thousand people. kí ni káwọn yóò ṣe. ìyá ń jẹ wá pọ̀ à ń jìyà ṣùgbọ́n bọ́dọ̀ wọ́n tẹ̀sí sọ̀rọ̀ orílẹ̀-èdè aláwọ̀ alẹ̀ mo ló yé ọ̀hún nìkan lọ́mọ́ ọ̀láì ọlọ́run nìkan ìlóye irú àwọn ẹni tó yẹ pé àti jẹ ọlágbára fún àti mu ọlágbára fún ẹlòmíín wà tó yẹ pé àpọ̀jù ebi náà lójú ọ̀padà ní ọ́sá òun ni ló fi padà dẹni tó ní àìsàn inú àwọn bàbá alẹ́ yorùbá wọ́n ní tí ebi bá ti kó nínú ìṣẹ́ ìṣẹ́ bùṣe ti bùṣe oúnjẹ arọ kò sí ẹ láwọn èèyàn kóra wọn jọ wọ́n lọ rèé jalè wọ́n tẹ̀ já sí pé inú ọ̀kan tọ́lọ́hún ṣe léèwọ̀ ni ẹ nǹkan tí ọ̀dà làwọn náà ṣe kí rẹ̀ ebi ni mo béèrè kí ni tó pilẹ̀ rẹ̀ ẹ dákun ta ni wọ́n bí léèrè tí ọ̀fẹ́ wù wá bú ẹ wá sọ ẹnìkan tẹ́bi ń pa tí ò ní síwáwù ẹ sọ náà ẹ̀yin ìjọba wa gbogbo ibi tó yẹ kó fojú sí mm. wọ̀dá nàìjíríà òrójú fi sí o tí nàìjíríà bá bẹ́sì gbésí ayé wa lórí agirikọ́tsọ̀ lásán kò súntà nínú tán lọ́dún kò sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó dákú lórí agirikọ́tsọ̀ lásán ah. ẹ̀ẹ̀wọ̀ àwọn olú òyìnbó ni wọn ò ní natural resources tó nàìjíríà kí wọ́n ní saudi arabia ń bí kí ló ní lẹ́yìn epo àti gold kí ló kù kò sí. wọ́n ń tọ̀ wá lẹ́yìn ni. a ní gold gbogbo kò sóhun tílẹ̀ wò ní tán bá a fẹ́ dáko sí à ń dáko sóhun hù lọ́dún bá a gbùgbà dó bọ̀lìbọ̀lì ni bá a fi ká bàbà bọ̀lìbọ̀lì ni olùjọba darí àwọn èyí sí bẹ́ẹ̀ èwo ni wọ́n sponsor bẹ́ẹ̀ àfi ikú ikú ikú ikú ikú ṣe ẹ mú kó wọ sàárè ni ẹjá bira léèrè o irú gbogbo àwọn èèyàn báyìí tí wọ́n bá ti bẹ̀ ní àìsàn wọn ò lè gba àwẹ̀ kò sí tún ságbára àti lè bọ́ ọ̀yàn àti bú ẹnu ara wọn gan ìdààmú ni ẹwẹ́ lómi sì bá tí ó kúlẹ̀ lẹ́sẹ̀ títì Akbar ẹ̀yin ẹsẹ̀ tọ́ yìí káwàrà sì ju àwọn aráàlú ẹ jẹ́ kálukú wọ́n bẹ̀rù ọlọ́run o gbogbo àwọn fìtínà tí ń wá yìí náà kọ̀sẹ̀ lẹ́yìn kọ̀sẹ̀ lẹ́yìn yìí o ẹ̀yin ni wàláhì torí pé ìlú tí aṣíwájú rẹ̀ ọba ti dá ọlọ́run sọ̀rọ̀ kan ní suratul Israel chapter number seventeen láti verse number thirteen fourteen up to fifteen lọ́lọ́run ọba ti ń sọ̀rọ̀ yẹn ó ní wàyísá arọ́dínà anúlí kankọ̀rí yata ní amadina mutirọ fìyà fàfàsàkù fìyà fàákọ̀ aléyàlékọ̀ ló fàdàmàrínà tẹ̀dùmírọ. wàyísá arọ́dínà anúlí kankọ̀rí yata amadina mutirọ fìyà fàfàsàkù fìyà fàákọ̀ aléyàlékọ̀ ló fàdàmàrínà tẹ̀dùmírọ. kama arakina minali kuru ni min bá a dinu wakafa bi rọbbi kabi sunu bi ba de xabiirọ mọ̀ sí ẹ jẹ́ ká gbéra sáwọn àkíyèsí. wàkàmọ́ alákínná mínálì kúrò ní mi bá dé nù. wàkàfà bí rọ́bì kàbí sunu bí bá dé kọ́ bí rọ́ǹbọ̀ sí rọ́. ọlọ́run bá ní pé. wà á aradínà anúlì kakọ̀rì yàtà amárínà mọ́tòrò fi àǹfàbàṣàkó fi àfàhàkọ́ alẹ́ alkọ́ọ̀l fàhàkọ́ alẹ́ alkọ́ọ̀l fàdàmárínà àtẹ̀dìmíràn. ọlọ́run bá ní pé ìgbà tá a bá gbèrò ipe ìlú kan a fẹ́ bá wọn wí. wàyídà arọ́dínà anú líkàǹkọ́ ní yàtàn amárínà mùtòrọ̀ fìyà. fàfàṣàkó fìyà. ọlọ́run bá láwọn tí wọ́n já lásẹ̀ ìlú yẹn lákọ̀ọ́kọ́ gbé mẹ́sẹ̀gì lọ rèé bá mm. báyìí là ṣe ṣe ilé ayé báyìí ni ẹ sì máa ṣe eléyìí lẹ gbọ́dọ̀ dé díẹ̀ eléyìí ni kẹ́ ẹ máa ṣe ọlọ́run amárínà mùtòrọ̀ fìyà fàfàṣàkó fìyà àwọn aláṣẹ tí wọ́n láṣẹ lẹ́nu àbí ṣé buhari lè pàṣẹ níbi ọwà yẹn kọ́mọ̀dé ibi tá yìí ní ọmọ bèrè rí ọlọ́run láwọn yẹn lákọ̀ọ́kọ́ ránṣẹ́ mẹ́sẹ̀gì sí fàfàṣàkó fi yá president senate president ó gbọ́dọ̀ sọ̀rọ̀ kan pẹ̀lú àjọmọ̀ wọn fún president kọ́mọ̀rìnlẹ̀ sí gọ́ọ̀mẹ̀ntì ọ̀yọ́ state ni gọ́ọ̀mẹ̀ntì ogun state ni gọ́ọ̀mẹ̀ntì kwara state ni wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ kan kọ́mọ̀rìnlẹ̀ nínú state wọn. ìgbà wọn fẹ́ ti bọ́dà nísinsìnyí bí wọ́n rí tì. àbí àwọn ta ní pàṣẹ nígbà tí wọ́n ní kí wọ́n lọ́ọ̀kì wa dáhùn sínú ilé hmm. nígbà wọ́n pàṣẹ rẹ̀ àwọn náà ni ẹ ṣe pàṣẹ tó yá o gbogbo rí gbogbo ààyè pàṣẹ ṣe pàṣẹ tí gbogbo ẹ̀rẹ́ yìí ẹ pàṣẹ ọrọ náà èyí iná àní náà bí mú kò tó náà tó slide náà sì ń gbowó rẹ kò tẹlifíṣàn gan fáànù wá sọ sọ nípa sọ nípa mímu níbi population America. Ah, ẹ yọ ẹ yọ Nàìjíríà fifty nínú Amẹ́ríkà. Allahu Akbar. Nigeria fifty fifty ni o gbogbo Nigeria. bẹ́ẹ̀ sì wáyé fifty rẹ̀ yọ nù America. kátà lọ pé China ìlú yẹn ni wọ́n tún gbádùn jù wá lọ wọn ò ní fẹ́ kẹ́mi kì í ṣòfò tọ́ bá kó tí ẹ bá fẹ́ gbàwé ìwé ìgbèlú lamẹ́ríkà ẹ tẹ bá fẹ́ gbà tí wọ́n bá ń fi ọ̀rọ̀ wá àwọn obìnrin ibẹ̀ lẹ́nu báyìí ọtọ́rìtì tí wọ́n fún obìnrin lamẹ́ríkà kèsè díẹ̀ kèsè díẹ̀ wọ́n pọ́n wọn lébọ̀ táwọn obìnrin wá di oníranù tán nígbà tí ọ̀sán mojútó. tọ́dọ̀ yẹ̀yẹ́ lẹ́sẹ̀ títì lẹ́ti mọ ẹ wọ́n. ẹni dẹ̀mú dẹ̀mú náà ni a sì dẹ̀mú ọ̀hún náà látijọ́ sẹ̀mú wárọ̀ náà ni. ó rọ̀ kò ṣeé jẹ. ọlọ́mọdé adẹmọkú lórílẹ̀-èdè. àmín wàyíṣà arọ́dínà anúlíkà kọ́ríyàtà amádínà mútúrọ́fíyà fàbàṣàkó fi yá. ọlọ́wọ́n bá ní àwọn aláṣẹ lákọ́kọ́ rán sí láàrin sí àwọn ọlọ́wọ́n bá sí tó rú nísì àṣẹwò làwọn abẹ́ pàtàkì gbogbo rí àṣẹwò òjúnú ẹ̀sìn lọ hmm. kò júnú Islam lọ. ẹgbẹ́ a ah, ẹ̀ mọ̀ ìyá mi mo ṣe kírun ọlọ́run ni ọmọ kì í bẹ́ẹ̀ mọ̀ hmm, báyìí yóò sì fọ́ ó ti tán àṣẹ ni ó ní sámà tó nílẹ̀ ó wà lọ́dọ̀ tiwa ṣùgbọ́n àwọn mm. eh, jàbàrí mm. àwọn ajẹni ní báyìí kódà bọ́ jálá pàṣẹ ẹ̀sìn gbàrà táwọn bá ti ṣe kígbà èèṣì àti wà àti dájú ẹ̀sìn rẹ̀ ó dẹ̀wọ̀n. Allahu akbar. lọ́nà òfin làwọn lákọ̀ọ́kọ́ ní ṣe sí ṣùgbọ́n. fàfàfà kò yá. wọ́n sá ìgbàgbọ́ wọ́n tẹ̀síwájú bí balẹ̀ jẹ́ yẹn fàákọ̀ alẹ́ alkọ̀ọ́lù fàdàmàrínà tàdìmí wọn. ọlọ́run dòdò wà padà wá sẹ́lé wọn lórí ìbínú wọn padà wá dé lórí wọn fàdàmàrínà tàdìmí rà á dojú wọn dé tí ò ní ẹwu ebi ṣe sọ àwọn yẹn dé ní òfò ẹwu ebi ṣe ba yé wa jẹ tán ẹ jẹ́ kí sí ọ̀pọ̀ tíṣẹ́ bá pọ̀ àfà kódà ẹni tí ń lọ secondary school lọ́wọ́ yóò sì tún mọ níbi iṣẹ́ tí ó lọ tó bá ti dé. bẹ́ẹ̀ni tí ó tún mọ rí a little change tí ó mọ fi ẹjọ́ eh, mọ fi maintain life. kódà yóò tún kọjú mẹ́kọ̀ọ́. ká tó wá sọ pé ẹni tó parí polytechnic ẹni tó parí nc ẹni tó parí university. àwọn èèyàn ṣe masters. ẹni tó ní phd lọ́wọ́ gan sẹ́yìn tún gbé páálí kí. ń gbé kí. Allah. so ó yẹ kí a lè ronú ń tẹ́ ẹ kó mójútó fún àtúwò mójútó ni ẹ wá mọ̀ọ́kẹ́ tó wá ṣe ni wọ́n tún àwọn ta slot wọ́n mọ̀ ojú báyìí ni o ojú ni sẹ́yìn dìbò fún anígbàjọ́ ẹ̀yin la fi ṣe alága bí ẹkọ èèyàn méjì wá lọ́dọ̀ yín ẹ̀rí wọ́n tún àwọn ta slot mm. wọ́n kó slot jáde wọ́n tún àwọn ta fún wọ́n ta fẹ́lẹ̀ wọ́n ta fẹ́lẹ̀ ha ẹ̀ sì bẹ̀rù àtúbọ̀tán wàkámú alákínálukúrú ní mi ń bá di nù. ọlọ́run ọba wá fi àwọn kan ó ní wàkámú torí wàkámú bẹ̀ yẹn ọlọ́run ní mélòó mélòó àwọn ọjọ́ tí wọ́n ti ṣáájú yín o. wà ní bàdé nù. nínú àwọn ìjọ ànẹ́bì nù rí. wákàfà bí rọ́bì kábíyèsínú bí ìbàdí kọ́bí rọ́mbàṣírọ́. ìgbọ́nú ìtọ́nà ń dákọ̀ ìmọ̀fẹ́ ká ló làákàyèsí o. ìgbà táwọn ọjọ́ nú yọ̀ gbọ́n bí ń ṣe ń kàn ọkàn dé sítórí ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ti wá ń yàgbẹ́ sí. wọ́n ń fọ́gbẹ́nu ọkọ̀ à ń sọ fún yín pé báyìí láti kìyà mọ̀ rí ọkàn tá à ń fi òdodo kàn ẹ́ lẹ̀ ẹ̀yin aṣíwájú nàìjíríà ẹ̀ sì ń yàgbẹ́ sí. ẹ̀ ń yàgbẹ́ lù. ọlọ́run wa ni ohun tó ṣẹlẹ̀ ni pé nàìjíríà nìkan kọ́ gbogbo ayé ní yàgbẹ́ sí mútò ẹ̀sìn mi ọlọ́run gbogbo ayé china ó yàgbẹ́ sí amẹ́ríkà ó yàgbẹ́ sí canada ó yàgbẹ́ kò sóyún lédè tó yàgbẹ́ sínú mútò ìgbọ́ràn tó sọ di aláìgbọ́ràn àwọn ìjọ nù wáyà gbé sínú mútò yẹn ó kún débi tí núhì mọ́ ń bàjẹ́ pé àá nígbà àwọn ẹ̀dá wèrè wo tí á làwọn eléyìí. ibi táwa tún ṣiṣẹ́ ọlọ́run. ló jẹ́ kí inú bínú hù nuri anabi nuhi aleyhi salatu wa salam nítorí pé wọ́n lọ ọba nínú sọ́ọ́tù ní Quran seventy one mm. verse number twenty nine kọ́ yẹn. bẹ́ẹ̀ ni wọ́n sẹ́ wọn kù. tó ní pé ìnákàlà ń tàsárí tún yòdìrú ìbádàkà tó bí lọ fi wọ́n lẹ̀rẹ̀ ọlọ́run àwọn ẹrú rẹ̀ àwọn ilé ọmọ ẹ̀sán wọn lò à ń tún ọjà rẹ̀ níbi tó yẹ pé mọ́tò tí nǹkan tó ní ọtọ ọ̀pá mílíọ̀sẹ̀ fún yìí tí wọ́n gbọ́dọ̀ yìí tí wọ́n sì kèfèrí yìí wọ́n mọ̀ sọ́rú rẹ̀ nu o. wàkọ́lá ní húrọ́ bí látàzár alárìdì minal káfírí láàdá yàrá. ọlọ́run wọ́n lẹ̀ hmm. gbogbo wọn fẹ́ ìnáka ìntàdárù. lórí wọn náà tó bẹ́ẹ̀ lọ fi wọ́n lẹ̀. yòdì lu ìbádàkà. ẹrú rẹ tó bá pọ́n bá ń bá pàdé lórí ilẹ̀ wọ́n mọ sọ dẹni òfò lọ́ni wọ́n mọ sọ nù lọ́ni o. wàhálà yẹlí du ìlà fàdírà kàfàrà. mo sì ní bímọ ní kò ṣe kèfèrí. kèfèrí wo bí. gbọ́mọ tí wọ́n mọ̀ sẹ̀ kalẹ̀. Allahu akbar. ìjáde ọlọ́run bá rẹ ti jẹ́ kọ́mọ̀ yìí pé wọ́n ṣe kèfèrí náà ni. aleyhi salatu wa salam. ó jàgbẹ́. bó wá yá ọlọ́run ní wọlú sámọ báṣẹ rẹ báṣẹ rẹ ń ọwọ́ parí ìgbà tí wọ́n parí ọlọ́run bá wá ní ọyá nígbà yẹn coronavirus tó lọ rèé bá wọn ni pé ara tí wọ́n ń yó ni kódo kódo kódo kódo kódo coronavirus àwa àtà ìgbọràn tèmi kò yó. kò yó kòrónà yíyó ló bá wọn gbà yẹn kòrónà yíyó covid yíyó covid yíyó ló bá wọn gbà yẹn láyé gbà ní. ikú ní jásílì nẹ́tẹ̀lẹ́ wọ́n wá wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mú wọn ń kó wọn ń bá wọn kó nù lú gan tí wọn rógun ẹ̀ ń bá wọn kó tààrà wọ́n máa ti wọ́ bẹ̀ ní bẹ́ẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan sí olùkùdùkùdù ní ojú yóò sí ni ọ̀kan wá lọ rí ọ̀kan wá ó tún wá lọ bẹ̀. ẹ tọ́lẹ̀tì ni ó lọ tọ́lẹ̀tì. lẹ́sẹ̀ rẹ̀ bá yẹ pìrì létí ọkọ̀ ojú lọ́ba jánu gbẹ̀hùn. ó fara nù. ìgbẹ́ ìgbẹ́ yóò jáde tí yóò fi ọwọ́ rẹ̀ nù ìgbẹ́ yẹn báyìí bẹ́ẹ̀ ni gbogbo ara rẹ̀ mọ́. covid yóò lọlẹ̀. ah lọ́bọ̀ gbanú ìlú ọlọ́rọ̀ kéde fọ́ba ọkọ̀ tí inú kankan rẹ̀ táwọn yàgbẹ́ sí o òun mo kó sí ẹwà ara mi bó ṣe mọ́ o. ara mi ti dá. ní gbogbo àwọn èèyàn bá sí àtọ́ba àti ìjòyè àtàláàlú. Hmm. wọ́n di ibi ọkọ̀ ọdún yìí. Allah wọ́n fún yàkálẹ̀ láì mọyé ọjọ́ àtà ìmọyé ọdún. wọ́n tún fara nù. wọ́n fara ko wọ́n fara ko débi wọ́n tún fomi sàn. Allahu akbar. ní tòsí kẹ̀kẹ́ bẹ̀ mọ́. wàkàbọ̀ lákínẹ́rì kúrú ni mi ń bá dínú. ọlọ́run bá ń pè é nígbà ah, táwọn ọ̀dọ́ níwọ̀ gbọ́n yẹn gbà yẹn àìsàn lọ rí bá wọn ni sáà ní rẹ̀ lẹ́ni ni sagbọ́n. wà á kàfa bí rábí kábí zunu bí ibadi xabi ramba ṣe rà. ẹ dábàá jẹ́ kí kálukú wa ipò aṣáájú tẹ̀ wà lẹ́nu èèyàn sọ fún yípa ẹjẹ́ kankan lọ́dọ̀ ọlọ́run. ẹjẹ́ kankan iná kọ́mọkún iná lọ yàtúkọ́ kún. ọlọ́run ọbọ̀ sọ pé ẹjẹ́ kankan tún tẹ jẹ́ bẹ̀rẹ̀ nínú ẹ̀ ẹ mà àwọn kan wà ńbẹ̀ níjẹta àwọn ní sìnrìn ní hau hau hau hmm. hau hau hau hau ìsì gbọdọ̀ bú bá mú gbogbo àjọ tó ní àjọ tó ní ẹnìkan ìyá lọ́nà fẹ́ nìkan mọ́ ayé òun wá dàbọ̀. Allahu akbar asfala sàfìlì. àwọn alága kanṣu gan machine làwọn náà wọ́n ti kí ń sìn gbóògùn kúkúgùn àwọn mọ́ta bàbá kí ló ṣe yìí. wọ́n ṣe ń gbanú kọ́tẹ̀ tó mọ̀ òṣù gbẹgbẹ́. alága ìjẹta ni ẹ mọ́ bínú sáà ṣùgbọ́n ti kọ́kọ́ jẹ ìgbájú náà àwọn ọba tẹ́ pé òun ni máa ń fún yàn nípò yóò ti gbà wá suratul Imran chapter three verse number twenty six and twenty seven tòtí ìlú múlíkà mọ́tà sáà kúlélàhùn máma ní kàlmọ́lì. sọ pé ọlọ́run ọba lọ́ba tí máa fọba jẹ. tuuti múlùkà máa ń taṣà. afẹ́ yóò fún nípò ọba. wàtánsí múlùkà mi máa ń taṣà. afẹ́ yóò gba ipò ọba kó lọ́wọ́ ẹ̀. wàtún ìzù máa ń taṣà. ẹ̀mí ìtọ́ bá fẹ́ yóò ṣe kí ni. wàtún ìzù máa ń taṣà. ọba fún níyì. wàtún zìlù máa ń dé. dájúdájú gbogbo agbára ọlọ́run nìkan àbí kí lágbára tó ní nìyí. kí ló ní. àbákí àdùtọ̀rọ̀ ọlọ́run mọ́sá bá wa forí jì. àmín ọlọ́run mọ́sá bá wa kẹ́. àmín òun náà mọ̀ ti fi gbà kẹ́ lágbára lórí ilẹ̀. ó fi gbà kẹ́ ló. wọ́n mọ̀ ti lẹ́nu lórí ilẹ̀. Allahu akbar. president ìjẹta tó lọ. Hmm. báwo la ń torúkọ rẹ̀. Umaru yàrá Musa yàrá dùà. ti gbà kọjá. Allahu akbar wọ́n ti parẹ́ sínú lẹ̀ hmm. kíkálukú ní ọmọ múra bí àwọn àkókò yẹn àbí kí láǹfààní wọn tàn sí láyé gan náà kìí sàwọn nìkan àwọn nìkan kọ́ gòbítẹ́lì kọ̀ọ̀kan náà wá dìmú wọ́n tọ́ lọ ń fún lówó tọ́ ya ahun ibi sì bàtà àwọn èèyàn jẹ́lẹ́gbẹ́ rẹ̀ hmm. wọ́n á sọ pé nàìjíríà yìí ni ọ̀dà ah. ó sì sèfù mílíọ̀nù sákàǹtì rẹ̀ ó sì fi bílíọ̀nù sínú ilé rẹ̀ ó sì sọ pé nàìjíríà yóò tẹ̀ wá da nàìjíríà yóò da mọ́ rántí sọ̀rọ̀ rẹ̀ náwó nù sáré èyí tó ń kó pamọ́ ilé yẹn sọ̀rọ̀ nánú sàárè ni sọ̀rọ̀ rẹ̀ iná ni a nílì láti tẹ̀lé ti Allah subhanahu wa ta'ala ẹ̀mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa ilé jẹ́ pàápín ọ̀rọ̀ Ọlọ́run ọba tí a ń bára wa sọ bó tilẹ̀ já sí pé òdodo ìmọ̀ kúrò lára ẹ̀dá ọba ti fẹ́ gbọ́ hmm. ṣùgbọ́n èmi tí ayé ó fi di ọ̀run ọlọ́mọdé lè parọ́ àmín ọlọ́mọdé lè sọ nǹkan tí Allah subhanahu wa gbogbo apá ẹja lójú àánú àwọn èèyàn ẹja ṣàánú tí ebi bá ti wá dínkù ẹ̀yin ọmọ ìyá mi tí a bá rẹ́ni tí ò gbọ́ràn bá ṣe kíni ẹ́ àbáwí àbáwí ẹ̀yin ni ẹ̀sìn ètò tó dáa ètò ní àwọn tẹ̀sán wa mú rọrùn bá àwa náà àwa náà ẹlòmíì níwà tó dáa lọ́wọ́ fá àbí inú àwọn tí wọ́n gbé mọ́kí tí wọ́n fi ń dáná káàkiri ẹ̀rẹ́ lómi tó graduate kódà mo ṣe tìwá mọ́lé yìí gan iṣẹ́ tẹ́lómi ṣe ń wò pé tọ́ akẹ́ǹṣe náà ni bẹ́ẹ̀ tìwá mọ́lé yìí tẹ́ fún wa ní gbogbo ẹ̀ ní òpó lọ́hùn ṣe iṣẹ́ tí ń ṣe náà tẹ́lẹ̀ ìrọ̀rùn dé. tó a gbọ́dọ̀ ní gbèdéke lórí ohun tí a wà ń bẹ̀ fún. bẹ́ẹ̀ ni. ló fi í síbẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé ìlọ ọbẹ̀ yín ọlọ́run nìkan lọ sásíwájú nǹkan kan ni. bẹ́ẹ̀ni. kùnlùkù rọ́ọ̀yìn gbogbo aṣíwájú pátápátá èèyàn kọ̀ọ̀kan ló láṣíwájú fún nǹkan tá a kó sí lábẹ́ wákò lùkù mọ́sẹ̀ẹ́rù à ń rọ ìyà tì á sì bí oníkálukú bó ṣe darí ohun tá a kó sí lábẹ́ dẹ̀. Hmm. kálukú gbìyànjú láti darí ohun tó wà lábẹ́ rẹ̀ dáadáa so gbogbo àwa tó bá yẹ pé irú àwọn ibi bẹ́ẹ̀ ìní ń pa àní ìkápá láti bọ́ ẹlòmíì ṣùgbọ́n àwa náà á jẹ́ káníyàn wọ́n mọ́ dúró lórí pé ọlọ́run ọba àlékè ọlá ohun tó ń fẹ́ fún wa òun ni kí ojú wa ẹnu wa òye wa ọpọlọ wa ẹsẹ̀ wa ọwọ́ wa ẹnu wa kúrò ní ọgbààwẹ̀ ọgbààwẹ̀ nígbà táwọn yòókù náà ṣe ń gbààwẹ̀ bọ́bá sì jẹ́ tó fẹ́ jẹ nǹkan mm. ọmọ bọ́ sí kọ̀rọ̀ ni mm. ó sì jẹ́ kọ́mọ hẹ̀ nínú àníyàn rẹ ìgbé ah tẹ́ bá sun sí ṣe mí ni ọlọ́run ọba ni wọ́n ṣe yìí ò ní fojú yẹpẹrẹ wò ò ní fọwọ́ yẹpẹrẹ mu èmi náà jẹ́ kí wọ́n ní ọba dáadáa pàdé lọ́dọ̀ Allah subhanahu wa ṣùgbọ́n kí ni tarúgbó ṣé arúgbó ní òtún mọ̀ bọ́ èèyàn ni ẹni tó ti gbókùjọ́kùjọ́ ìrọ̀ o òun ò léèyàn tí ó bọ́ o ò léèyàn tí ó bọ́ o akẹ́ni kò ọlọ́run ti yọ̀ǹda rẹ̀ nu mm. ṣùgbọ́n olùmọ́ wa pín sí méjì ẹ̀dẹ̀rẹ̀ arúgbó tọ́lọ́run fún láàwẹ̀ ń bọ̀ dàgbà débì kan àìgbà àwẹ̀ rẹ̀ yẹn yóò sì mọ gbẹ̀sẹ̀ lọ lọ́dọ̀ Ọlọ́run. Allahu akbar. lópin ìgbà tó jásí pé ń ti ń gba àwẹ̀ yẹn bọ̀ tẹ́lẹ̀. ń gbà bọ̀. ẹ tẹ̀lé dọ̀rúurí lọ́padà wá dé bá tí òfin lè gba àwẹ̀ mọ́. kí wàá sí ẹni tọ́lọ́run ní ogun lẹ́mi lórí òsì. Toro si ní kọ́ ọmọ fami káàkiri junction kọ́ ọmọ ọmọ mi kò sì ní kọ́ ọmọ ọmú gbó káàkiri kọ́ ọmọ ọmú kò sì ní kọ́ ọmọ hùwà wèrè káàkiri ọwọ́ àṣẹ gbogbo àwọn kínú wọ̀nyí fá ọlọ́wà ní kẹ́mi rógùn lórí ìwà àbàjẹ́ yìí. wọ́n ní bàbá àṣàlẹ̀ àwọn area boys. ìwọ kọjá ẹni tá a fàwélẹ̀ fún o tọrọ fàwélẹ̀ tẹ́lẹ̀ ọ̀tẹ̀ ìgbàwé náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òde òní wàá bá wa re náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Allahu akbar. a ní so kálà nílé pé wà arúgbó o mm. tàbí bàbá tí ń gbé eégún bọ̀ ó gbé eégún fáá wọ́n one hundred years wọ́n fi náà wí dáadáa something years wọ́n fi náà rà á eégún náà léegun wa kó tó dàgbà eégún tata sí wèrè kan léegun wa mm. ó wá ṣe gbogbo ẹ̀mí tán ẹ̀mí rẹ̀ wá gùn wọ́n á gbé ah, bàbá ò lè jẹun mọ́ púpọ̀ nísìnyí a ní ìdí ẹ̀ náà tẹ́ẹ̀tẹ́lẹ̀ ní ìdí ẹ̀ torí òun sí nínú àwọn arúgbó mùsùlùmí torí pé ọ̀dọ́ rẹ̀ ìwà kẹfìrí ló fi ṣe gíní hmm, ó ti ṣẹ̀fẹ́ ẹ̀kọ́ra àfi tó bá túbá kó tó di pé àwọn àsìkò gbódé tí sì ń bá wa gbá rẹ̀ bọ̀ hmm. so ó ti wà nínú ìsìláàmù nìyẹn tí kú bá fi bá a bẹ́ẹ̀. ó ti di mùmínì ó di mùsùlùmí. ó kú re nu. ó kú re ó wáyé re ó kú re. ó kó fa nu. ó kó fa. torí àníbi ọ̀sán sọ́lá ó lẹ́yìn mi wà fẹ́ pé tọ́ba kù ni wọ́n ṣẹ̀ṣẹ̀ padà sí àṣẹ ọlọ́run ọwọ́ àṣẹ àṣẹ lórí ẹ̀ hmm. àníwọ̀ṣẹ́ òní wọná. aláwọ̀ àgbà bónọ́ọ̀sì ni bónásà yóò sì ṣe yóò kú yóò sì lọ rí wà náà ẹlòmí ọmọ ọba àbọ̀ tí ó da lójú rẹ̀ ọlọ́run dákun ṣàánú wa mẹ́ o yọ ọmọ ọba àbọ̀ tí ó da lójú rẹ̀ tọ́ba ṣe tọ́ba kùn fún wákàtí ó fi wọ sàárè yọba ẹ wo ọ̀nà ọ̀nà ẹ̀la kí tí o nítumọ̀ láti jọ ìyá àti ìṣẹ̀ gbọ́ wá sí ọ̀nà tí ó sàbà ń di wá sí ẹ̀bú o sọ̀rọ̀ ọmọ gbé wèrè báyìí wèrè máa ṣí ẹni. rọ́bánà látúnzírí kùlù bánà bàdà ìṣàdé ìtaná. láti wá táwọn fi ń ṣàdúrà yẹn. wàá búlánà mi ládùn kàràmẹ́tà. ìnàkà hàn ta innaka antal rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab rabbana innaka jami'un nas li yawmin la rayba fihi inna allaha la Al mi'ad nínú suratu imran chapter three verse number eight and nine bẹ́ẹ̀ni ọyá kàkín tu rabbana olúwa wa o la tuzigh qulubana má ṣe gúrí ọkàn wa la tuzigh qulubana má gúnrí ọkàn wa padà ó padà yé sí àdẹ́tàná lẹ́yìn ìgbà tó o ti fọkàn wa mọ̀nà ọlọ́run mọ́sọ̀ wá dún lórí ibú nìyẹn lẹ́yìn ìgbà tá a ti dún lórí ire ọlọ́run mọ́sọ̀ di kèfèrí nìyẹn lẹ́yìn ìgbà tá a jẹ́ mùsùlùmí that means pé kò jẹ́ mùsùlùmí lẹ́ni èyí ò sọ fún ọ pé kò bá dé bẹ́ẹ̀ sì dé sàárè. bẹ́ẹ̀ orí ibú mi lè padà gùn. wọ́n kà fara àwọn èèyàn. àbíọ̀n lọ́balẹ́lá tó ké kó lùú báná bá da ìṣàdé tánà. wàhábílà ní àmì ladùn karamata ìnaka. àǹtà ìwà. rọ́bàná iná kájà mi ò omi láàárọ̀ ibà fi. iná la la yóò kéré fọlẹ̀ mi ya. subhanallah a ní olúwa wa mọ gùnrí ọkàn wa padà kó lójú ọ̀nà rẹ̀. bá da ìṣàdé tánà. bá da ìṣàdé tánà lẹ́yìn ìgbà tó o ti fi wá mọ̀nà tán o. wàhábílà ní àmì ladùn karamata wá tàwa lọ́rẹ wá láti inú àpọ́nlé rẹ tàwa lọ́rẹ láti inú iyì rẹ tàwa lọ́rẹ wá láti inú dáadáa rẹ tàwa lọ́rẹ wá láti inú ìdùnnú wọ ọlọ́run ọba mílánú karama láti inú karama wọ ọlọ́run karama wa náà ń bẹ. nàkà á tàlíwà. dáadáa ti gbọ́dọ̀ ọba lọ́ba tí wọ́n ta ọrẹ́ pọ̀ tí ìlú ẹ̀yìn òkú tó tààyàn lọ́rẹ dájájú wọn náà bá lọba tí máa fún yẹn ní ohun tí ọ̀tẹ̀ tí ìbéèrè ní ti dáadáa tó fún wa fún ọlọ́run bá kàwákùnrin tàwábù inú ẹni tó tàwa inú ẹni tó tà lọ́rẹ̀ tó sì kẹlẹ́ tó kẹlẹ́ kìyàmọ̀ ọlọ́run bá dákun musa ṣàánú wa. rọ́bànà olúwa wa innaka jami'un nas. àmọ́ ó sì dá sí wa lójú pé innaka jami'un nas. ìyá omi làárọ̀ ìbàfẹ́. wọn ló kó yẹn jọ níjọ́ kan tí ò sí èméjì mẹ́ẹ̀ gbogbo àwọn ètò àǹsọ yìí president ni ó ni minister ni ó ni commissioner ni ó ni àfà ni ó ni olùmọ̀ ni ó ni kẹ òpè ni ó ni tatasi kẹ ni ó ni rọ́bánà ìdákájá mi ò ní àsìlíyà omi làárọ̀ ìbá fi ọjọ́ tó kó èèyàn jọ làárọ̀ ìbá fi ọjọ́ kò sí ìméjì ń bẹ gbogbo aládìrí jọ náà wọláì tí kálukú dìde tí ó dúró tí ò ní mọbi tí òun ó dúró sílẹ̀ nì yọmọ yẹ kó mo ní àsìlíyà omi làárọ̀ ìbá kálukú dúró ní pé ẹ mo lọ̀rọ̀ ń fẹ́ já sílẹ̀ Pendant ayé táwọn yẹn ń kó bọ́ tì gbogbo ibi tí ọba lọ pléènì rẹ̀ special ni bàtà rẹ̀ special ni àwọn yẹn mọ́nítọ̀ rẹ̀ ni òun náà wá dẹni tí ọ̀ka ẹ̀ pẹ́yìn Allah Allah àwọn ọ̀bọ̀ wa á béèrè ǹjẹ́ náà haina Malik Allahu akbar ọlọ́ba tún wà lẹ́nu wọ́n bá dà níbo subhanallah ẹ̀yin ọmọ ìyá mi ẹ dákun ẹja ṣeun tọ́lọ̀ ní àwa ṣe ká bẹ̀rù ọlọ́run gbogbo aspect tá a bá dìbò lẹ́nu mọ jẹ́ kí ìbànújẹ́ tọ̀dọ̀ rẹ lọ sọ́dọ̀ ẹlòmíì torí kí ìbànújẹ́ mọ bá gbẹ̀yìn ayé rẹ kọmọ tún lọ bá ìbànújẹ́ nù sáré kí wọn tún wọ dìde lórí ìbànújẹ́ tó bá di ìjọ gbẹdẹ kìyàmù. ẹ jẹ́ káwọn èèyàn rí dùnú àbí àbí sẹ rò pé bẹ́ẹ̀ sí ń gbádùn yẹn làwọn ń gbádùn ni. bẹ́ẹ̀ kọ́ lásìkò yìí gan ẹ̀fọn bá wa pò tààrà ni subhanallah ọlọ́mọ sánú wa tẹ bá wọ kọ́ntì ẹwà amẹ́ríkà bó ṣe wáyé wàlá ìsúnmọ́bìlá ìlẹ̀zí islam wà lamẹ́ríkà mùsùlùmí ni ọ̀pọ̀ mẹ́ mùsùlùmí ni ò tó nǹkan ṣe àgbẹ̀ mùsùlùmí làwọn tí wọ́n ń ṣe islam mùsùlùmí ṣùgbọ́n islam òun ni ètò àlàáfíà. ètò islam bẹ́ẹ̀ wọlé ètò islam ọ̀pọ̀ lamẹ́ríkà o. Allah. ṣe rí bíbá yìí mò ń wò téèyàn bá wà ní kóòtù níwájú adájọ́ ń bí yóò sì ti di wèrè. èèyàn ti domi. níwájú àwọn justice lọ́hùn tẹ bá dún tó bá ń fọ̀rọ̀ wáyé lẹ́nu just tẹ bá gbọ́mọ kan lọ́wọ́ justice yóò tún mọ sọ fún yín pé ẹ gbọ́mọ yẹn wá. iye tó bá yín gbé. yóò tún kíìsì ọmọ yẹn tọmọ yẹn bá ṣe tọmọ yẹn bá ní how are you? hello justice yẹn wọ́n kẹsàn pé àṣẹ wà lóbi ní olóbi àjọ làrúbá ni nígbà tó fi wà nínú oyún rẹ̀ báwo ló ṣe ṣe ẹjọ́ tó ní kọ́ wá rò gan o ti dánú nìyẹn. ní nàìjíríà yìí ní nàìjíríà yìí èmi bàbá ẹni àtiwọ́ àtọmọ tó gbé lọ́wọ́ ẹ̀ ń lọ ẹ̀wọ̀n. èmi láwà yù subhanallah ẹni tí wọ́n gbé sórí pẹpẹ pé kọ́ wá dájọ́ tí ọmọ bí àdéhùn kan ni wọ́n gbé lóun lọ́wọ́. àdéhùn ni nǹkan tẹ́ ẹ̀kọ́ mọ pa ọ́ lẹ́kún wọ́n ti gbé báyìí ní ọlọ́wọ́ wọ́n dájọ́ fún yẹn pé wọ́n lọ yọ ẹ̀mí rẹ̀ lórí ààrẹ ni àbí lórí ẹ̀bí kò yẹ kí nínú ọkọ̀ọ̀kọ̀ mọ bàjẹ́ náà wípé mo fẹ́ fẹnu mi sọ pé ẹ lọ rèé pààyàn mo fẹ́ fẹnu mi sọ pé ẹ lọ gbé lágbájá lọ ẹ̀wọ̀n oṣù mẹ́sàn-án ẹ lọ gbé lágbájá tí èmi ò lè gbà kémi oṣù bẹ̀ ọjà rí ọjà bí ni wọ́n ní ò gbà kó oṣù bẹ̀ ṣe rí ìmọ̀ tí ó bá ti gbé èèyàn súnmọ́ ọlọ́run àdáwò ni o. àdáwò ni. àbí ohun tí mò ń sọ yá àwọn tábà lábìyàn lamẹ́ríkà ẹ̀ súnmọ́ dáadáa wàláì omi wà bẹ̀ tó yẹ pé tí wọ́n bá pe àwọn obìnrin mi báyìí pé kí wọ́n á sọ ìgbà tí wọ́n wọ̀lú wọn bóyá wọ́n fẹ́ dìbọ́tì wọn ni àyíká kan tó bá bẹ̀rẹ̀ sí ní sọ tó bá bẹ̀rẹ̀ sí ní sunkún báyìí níwájú justice báyìí tó bá bẹ̀rẹ̀ sí ní sunkún lẹ́ẹ̀kẹsẹ̀ ní òpin kí ló ń pa ẹlẹ́kún ló mm. lẹ́rú bá òun bóun ṣe ń sọ̀rọ̀ yẹn oh cool down cool down cool down don't worry don't worry what's your name what's your name. ọ̀dọ̀ wa ń bí ikọ́. wọ́n lọ́rọ̀ ti kú lẹ́nu ẹ̀ẹ́dì tí wọ́n fún lẹ́tà mi ní sí pé tó bá dijọba ẹ̀kọ́ wa gba kínní mi yóò ojú rẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ mẹ́rin ewu ìwà ohun tí adájọ́ yẹn fi hàn bọ́pàtẹ́ ní àdìọ́kàn burúkú sí ìlú Amẹ́ríkà kò nílò ewu kò nílò ewu wọ́n ti fìfẹ́ hàn nù. wọ́n ti fìfẹ́ hàn. wọ́n fi islam hàn sí. ìwà abúlọ́ wà lẹ́mìí tiẹ̀ náà wọ́n ti tún wọ́n ti tún ṣe. wọ́n ti terminate tiẹ̀. ibi ìgbà yín kọ́. kí ló dé ta useless yẹn ní èèyàn. ha tọ́ oyè oyè ọlọ́run oyè bí ọlọ́run dá wa sí yìí o oyè. ṣe rí ọjọ́ tí mo ṣe èmi o according to me ọjọ́ tí inú mi dùn nínú nàìjíríà tó dùn dáadáa nínú nàìjíríà yìí hmm. kètì ju ọ̀sẹ̀ méjì lọ láàrin ọ̀sẹ̀ tó lọ yẹ sátọ̀dé tó lọ inú mi ṣẹ̀ṣẹ̀ dùn nàìjíríà kí ló sì mú mi nìlú ìgbà tá ń sọ̀rọ̀ àti pòfẹ́sọ̀ kan tó wá dáhùn sọ yìí pé fáírọ́ọ̀sì tó ń lọ yìí covid-19 coronavirus yìí pé ó láì ibi tó bá ti hot kò ní lè penetrate mẹ́ kò ní lè spread títí mi tó bá ti hot má di ah hot weather làwa ń lo ìkẹyọ kan tó nínú ìlú nàìjíríà nìyẹn lọ ọtán ṣùgbọ́n gbogbo yòókù nà wí nà sá nà gbọ́ nà rí wòlíì. pé ẹ lọ sí nǹkan báyìí fáwọn èèyàn tẹ́nìkan ṣoṣo ó sì jókòó lé gbogbo nǹkan bí èèyàn two million hmm. èèyàn two million kí èèyàn mọ bẹ̀rù ọlọ́run fa. láwọn ni wọ́n pé rẹ́ẹ̀sì alága kanṣu kan. àwọn ẹ bá wọ ẹ bá wọ àwọn nǹkan tí wọ́n máa ń ṣe yẹn sáwọn owó yẹn tí wọ́n ń kó ṣé wọ́n wọ́n lọ rí náwó nù sáré nígbà tí wọ́n nìkan ní sixty million. ètè jẹ́ seventy million wúmọ̀ àkáǹtì o ti wá gbọ́rọ̀ rẹ débi pé ọkọ̀ jẹ́ ẹni tí ó fẹ́ lo two million naira tó sẹ̀ mọ́ dáhùn sọ wípé ẹ dákun kí ló tún wá kú tóun tún à ń kó wọn òlu jẹ ẹ̀tẹ̀ jẹ́ ah! ṣé ẹ mọ̀ pé ó tẹ̀ kí ẹ náà jókòó kó sì ronú mo ti ń ṣe yìí náà kí lè rè mí nídìí rẹ̀ àbí ẹ̀kọ́ ni. ilé ìyọ̀dá ìwà abúlọ kánrin látàwọn ìsàmójútó bí wọn bá ti fi tọ́lọ́run ṣe bàbá ńlá wàhálà ni. wàláhì. bẹ́ẹ̀ sì ni ọlọ́run fẹ́ nira fún wa yùrídù láhù bí kúmùlù yusura. ọlọ́run nírọ̀rùn ní ń fẹ́ fún yín o. wàlá yùrídù bí kúmùlù usura. ìfẹ́ nira fún yín. wàláhì. wọ́ọ̀dù méjèèjì ìrìndù láwù bí kùmìlì yìí sírọ́ ọlọ́run ọba ní ni mò fẹ fẹ́ fún yín gbogbo ọ̀rọ̀ ọ̀kárí ẹ̀ wọ́dà ìrìndù bí kùmìlì ń sírọ̀ ìfẹ́ ìnira fún yín gbogbo ọrọ kísàwẹ̀ wá pọ̀ kísàwẹ̀ nìkan ọ̀kárí gbogbo nǹkan tí ó kó dẹ̀ rádá ní. dé China ni yìí má ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ńbẹ hmm, ló ti tó ti kọ́kọ́ wúbóde ẹ wo bí àwọn ìjọba abẹ ṣeṣe wọ́n ná kísà owó wọ́n sì ń kọ́ hospital tó lè gba bí èèyàn five thousand kí ni five million people pápápá láàrin two weeks ẹ̀ẹ́rí ni àbí ọlọ́run bá kó bá kákiri ilẹ̀ àmín àbí ẹ̀kọ́ dákun torí bínú ọlọ́run ni kọ́nà kó bá kálẹ̀ ọ̀rẹ́ mi tó àjọ sọ̀rọ̀ lánàá orí kìíní ó ní òṣìṣẹ́ àkọ́dé yí àwọn ọmọ o ó ní kò dúró rárá ni ó ní kò dúró rárá tó pa àwọn èèyàn só ni àbí tó bá ṣe pé instruction tó náà bá fún wa àrédè àti tẹ̀lé kò sẹ́ni tí ò ní nísìnyí ẹ dákun ẹ wo fìtínà táwọn èèyàn ń kó ọjọ́ mélòó China fi kọ́ tó bá lọ rí bó ṣe rí ní China ní Nàìjíríà láàrin ọ̀sẹ̀ kan ìrùpẹ́ nìkan kí wọ́n ṣẹ́kù mọ́nú wa bẹ́ẹ̀ lọ́ọ́ population wa tí bá ìpọ́nà ń kẹ́wọ́ fún wa ní hot weather. ara hmm, tó fún mọ́ra wọ́pọ̀ yìí àwọn alágboolé agboolé ni gbogbo wa ń gbé tẹ́nìkan bá ṣe kó báyìí ó kó wà láwọlé wa. so ẹ̀yin ọmọ ìyá mi a sì yí tẹ̀síkìrà tó fàmánsá takasa ìlà àròbìnrin sẹ̀bíìlà eléyìí lójú ọ̀nà ọlọ́run ẹni wọn bá fẹ́ mú pọ̀n bó sì fẹ́ ojúlẹ̀ èyí tọ́lọ́run ní àwa làwa ti sọ nìyẹn inshallah bí kúrọ́tì lá pẹ̀lú ògo ọlọ́run a máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa tó bá di ní ọ̀la lórí àyà one eighty six nbẹ láti mọ sọ pàtàkì àdúà hmm. àti bí e, báwo làdúà ṣe gbà báwo la ṣe ń ṣe é ti pé inú oṣù yìí kinu tọ́lọ̀ ń kó bẹ̀ fún wa ẹ mọ́jà àgbàgbé hmm. pé renew your, your life, your life with fasting. With fasting tún gbèsè ayé rẹ̀ sí pẹ̀lú àwẹ̀ ní gbígbà òun ni ètò wa tí à ń bá yí kọ́lọ́run bá kódà nǹkan sẹ́yìn gba lẹ́sìn rẹ̀ àmín subhanaka Allahumma bihamdi ashhadu an la ilaha ant astaghfiruka wa atubu ẹ dákun ẹ bá subscribe sí péjì wa kọ́lọ́run kó san wá lẹ́sìn rẹ̀ àmín ẹ dẹ̀ try láti subscribe sí YouTube channel wa kó lè bá a rọrùn. Mm láti lè mọ gbọ́ wa. kẹ fọ́lọ̀ wa ní facebook. kọ́lọ́n kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan. àmín kẹsì tún bá a láìkì facebook page wa náà. so àwọn tó bá fẹ́ kún sẹ́yìn lọ́wọ́ fún wa nítorí dátà gbogbo àwọn tó ń gbìyànjú a kí wọn. a kí wọn. ẹni tó ní one thousand ẹni tó ní two thousand wọ́n sì ń gbìyànjú nìyẹn kọ́lọ́n kó bá a ràn wọ́n lọ́wọ́. àmín. ẹ gbìyànjú àkáǹtì wa zenith bank number wa mm. ònìyẹn. òní lọ lójú ẹ̀yẹ. kọ́lọ́n kó ràn nìkọ̀ọ̀kan wa lọ́wọ́. àmín. subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. والسلام عليكم ورحمة الله تعالى وبركاته